ọpẹ́ ní fún ọlọ́run ọba kí ọlọ́run kó gba ọpẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́run kó sì gba sọ láti wa gẹ́gẹ́ bí ìṣesí wa ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ alḥalqatu alilmiya ìkójọ eléyìí tó jẹ́ lórí ti ẹ̀kọ́ ẹ̀sìn tí a máa ń ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ àbí ọlọ́run ọba kó má ṣe fi wá ṣe kò gẹ́ dáadáa eléyìí tí a fẹ́ ṣe eléyìí náà kọ́lọ́run ọba fi wá ṣe kò gẹ́ dáadáa lórí ẹ̀ gẹ́gẹ́ bí tí à ń gbéyẹ̀wò láti bí ọ̀sẹ̀ méjìlá sẹ́yìn tí lè yàgbá jẹ́ bí ọ̀sẹ̀ kẹtàlá òun náà ni sharhu tíra ad-durusul muhimma li ammatil umma tíra tí a pè ní ad-durusul muhimma àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì li ammatil umma fún gbogbo àlẹ́ umma pátápátá eléyìí tí ìkan nínú àwọn afẹ́sìn afẹ́ni rẹ̀ kọlọ́ọ̀bá kó bá wa ṣe àforíjì fún bàbá náà kọlọ́ọ̀kó sì bá wa kẹ́ wọn Abdul Aziz bin Abdullah bolobas tí wọ́n kọ gẹ́gẹ́ bí ẹni tó kọ lẹ́tà sí gbogbo àwọn mùsùlùmí ní àgbáyé pátápátá lórí wípé tí yóò bá tiẹ̀ mọ nípa ẹ̀sìn ẹ̀ àwọn kan tí tíra ikú sínú ó gbọ́dọ̀ mọ̀ náà fífẹ́ ní àdúrósù alimohima àwọn ẹ̀kọ́ ilé tó ṣe pàtàkì lè mọ̀ fún a ti sọ̀rọ̀ nípa nípa yìí bákan náà a sì sọ̀rọ̀ nípa àwọn ẹ̀kọ́ oríṣiríṣi tí bàbá ti ṣe ní àlàyé fún wa akọ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni tó ní ṣe pẹ̀lú àwọn súwà àwọn súwà tó jẹ́ wípé ó yẹ kí mùsùlùmí kọ̀ọ̀kan kí ó nímọ̀ nípa wọn òun náà ni súrà tí òbí níbi sixteen nínú Al-Qur'an tó bẹ̀rẹ̀ látòrí azilzala súrọ̀tù zilzala lẹ́yìn súrọ̀tù fatiha súrọ̀tù zilzala àti àwọn nǹkan tí ó tẹ̀lé nínú súwà tó fi dé súrọ́tù náà àwọn súra yìí sì ni a ti ti ka fún wa bákan náà a ti ṣàlàyé fún wa tẹ̀síìrì wọn ní ṣókíṣókí eléyìí tó jẹ́ wípé ṣe pàtàkì tí gbogbo wa náà tí a mọ̀ bákan náà wọn ló jọ̀rọ̀ yàn kí a há àwọn súra yìí sórí eléyìí tí ó tẹ̀lé àrùkánulè Islam òun náà ni àwọn òpó Islam àwọn òpó Islam márùn-ún yìí àti ṣàlàyé ní ṣókí fún wa nípa àwọn òpó yìí pàápàá jùlọ òkú alákọ̀ọ́kọ́ tó jẹ́ la ilaha illallah a sọ fún wa nípa ma'naha kí ni túmọ̀ la ilaha illallah bákan náà shurutuha kí ni àwọn májẹ̀mú sí la ilaha tí ó ní tó jẹ́ pé tí àbá ti rí àwọn májẹ̀mú yìí ẹnikẹ́ni tí ó bá lóun gbà la ilaha illallah ògbọ́ ìgbẹ́ ni bẹ́ẹ̀ kò bá gbọ́ bákan náà eléyìí tí àwa kó sínú ẹ̀ òun náà ni arkanu arkanu lè ìmọ̀ àwọn òpó ìgbàgbọ́ tí wọ́n jẹ́ mẹ́fà a ti ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa àrókòlù aláwàlì eré tó jẹ́ òpó alákọ̀ọ́kọ́ wàhúwà ní ìmánu billah òun náà ní ìgbàgbọ́ nínú ọlọ́ọ̀ba alẹ́bí ìyàtàgọ́ mọ̀nù eré tó jẹ́ kókó mẹ́rin sínú bí àkọ́kọ́ kágbà ọlọ́ọ̀ba ń bẹ ẹlẹ́ẹ̀kejì ar-rububiyyah kí a ṣe ọlọ́ọ̀ba ní ọ̀kan ṣoṣo nípa kó ló dá wa òun ló pèsè fún wa òun sì ló darí àlámọ̀rí wa wa tawhid eléyìí tó jẹ́lẹ̀ kejì al-uluhiyyah òun náà ní eléyìí tó sọ fún wa nípa wípé ọlọ́ọ̀ba yìí òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn òun nìkan la máa sìn ẹlẹ́ẹ̀kẹta asifad wàlẹ̀ asimad òun náà ní wípé ká mú ọlọ́ọ̀ba ní ọ̀kan ṣoṣo látara àwọn orúkọ ọlọ́wọ́ba lẹ́yìn náà a ti sọ fún wa àlìmọ́lù bìlì màláìka ìgbàgbọ́ nù àwọn màláìka mọ́lùhù sábẹ́ àwọn màláìka wọ́n mi náà ayé ṣẹ́yìn kọ́lẹ̀kù inú kí ni ọlọ́ọ̀bá ti dá wọn wọ́n máa hí àwọn sùpàtò kí ni ti iṣẹ́ tí ọlọ́ọ̀bá gbé fún àwọn màláìka máa hí àwọn sọ́ọ̀kù kí sì ni àwọn ìròyìn tí a máa bá lára àwọn màláìka yìí wà mọ̀tàtàwọ̀ kú bá àdàdà àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ìmọ̀nù bìlẹ̀kútù ìgbàgbọ́ nínú àwọn síra ọlọ́wọ́n ọba tí olórí ẹ̀ ti jẹ́ Al-Qur'an al-Karim a sì tún sọ fún wa àlìmọ́nù bí rusul ìgbàgbọ́ nínú àwọn ànábì ọlọ́wọ́n ọba eléyìí tí a ṣe ní àlàyé ní ọ̀sẹ̀ tó kọjá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́n ọba àti ìgbàláyé ọlọ́wọ́n ọba eléyìí tí àwa máa wò ní ìtẹ̀síwájú lẹ́yìn òun náà ní ọ̀rọ̀ nípa ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ ọjọ́ kẹyìn yawma la yawma ba'dahu ọjọ́ tó ṣe wípé kò ní sí ọjọ́ mi ní ẹ̀yìn rẹ̀ mọ́ eléyìí jẹ́ nínú àwọn nǹkan tí afẹ́pẹ́ wa sí àkíyèsí ẹ̀ kọ́mọ̀ọ́ba àdìsíọ́lá kó má ṣe fi yé ẹnì kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ nípa ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tó tóbi ni ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni ìwádìí yọ̀ bọ̀lá àpèrè ohun tó di ọjọ́ pé ọjọ́ ìkẹyìn wúwa yà wọ́n yóò ṣe ìdáhùn fi hi alakọ́lì òun náà ní ọjọ́ tó ṣe wípé ọlọ́ọ̀bá máa jí àwọn ẹ̀dá dìde báyà bọ̀ fi hi lẹ́yìn ìgbà tí wọ́n ti kú ìdàbí ti náà kó náà tó rọ́ọ̀bà nígbà tá a bá ti kú sórí náà tó rọ́ọ̀bà wà ìgbọ́ọ̀bà àbí tá a ti di egungun tí a ti ju nínú ilẹ̀ yàrá àkùnmọ̀mọ́ ọlọ́ọ̀bá máa gbé wa dìde ní kówó rìnnà láti lo sáré wa lèyò hàṣíbànà kọ́nà bàbá lè ṣe ìṣirò àlà àmàlìnà lórí iṣẹ́ tá a gbélé ayé ṣe. iṣẹ́ tá a gbélé ayé ṣe ọlọ́wọ́n lè fi ọlá akówájọ́jọ́ gbèsè àdìsíyámọ̀ àṣòṣe lè lórí wọ́n ní kúmi adáríkà nìyàwó níbi yàwó mi láàfin wọ́n pe ọjọ́ ìdí ọjọ́ kẹyìn àníyàwó mi láàfin ọjọ́ kẹyìn lìyànnahu áàfin yàwó lìyàmín àyàmì dúnìyà torí pòun náà ní ọjọ́ kẹyìn nínú àwọn ọjọ́ ilé ayé gbogbo ọjọ́ táwọn ọ̀rọ̀ ti lò ní orílẹ̀ ayé ọjọ́ tí a kẹ́yìn ẹ̀ tí ò ní sí ọjọ́ orílẹ̀ yẹn lọ́wọ́. òun náà ni ọjọ́ kejì àlìkìyàmà wà á wà lùyàwó ní àyàmì láàkìrọ̀ òun sì ni ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn ọjọ́ títọ̀rọ̀ ọjọ́ kẹyìn ọjọ́ ilé ayé ó tún wá di ọjọ́ àkọ́kọ́ ní ọjọ́ títí wáyé wà máa ahwal ọ̀rọ̀ yọ ní ọjọ́ kẹyìn yìí àti àwọn kan tá ṣẹlẹ̀ ṣáájú kí ọjọ́ ètò ṣẹlẹ̀ wà má sẹ́yà kúrò báàdà wò àti àwọn kan tá tún máa ṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ kẹyìn gbogbo ẹ̀ la gbọ́dọ̀ gbà gbọ́. ẹ rí ọjọ́ kẹyìn tá à ń sọ yìí láwo asmahu mutaadida ó ní àwọn orúkọ tí a máa ń pè tí Qur'an tó bìrì lẹ̀ fún wa ọjọ́ kẹyìn ó ní àwọn ọjọ́ oríṣiríṣi àwọn ọjọ́ yìí orúkọ tí wọ́n ń pè yìí lima yahmiluhu zali kàríyọ àwọn orúkọ àwọn ọjọ́ yìí ọjọ́ tá a sọ yìí ó ń di àwọn orúkọ yìí torí wípé orúkọ yìí ó ń tọ́ka sí àwọn nǹkan tá a ṣẹlẹ̀ ní ọjọ́ tí a sọ yìí minha yawmal nínú àwọn orúkọ tí wọ́n pè ọjọ́ yìí òun náà ni yawmal qiyamah yawma dúró. alikiyam kọ́mọ yakubu kiyamani ó dìde dúró o dìde dúró ìdìde dúró yawma yakumu nnasu li rabbil alamin ọjọ́ tí àwọn èèyàn á dìde wájú ọlọ́wọ́n ọba àdékíọ́lá. kulilahu yuhyikum ọlọ́wọ́n bá ní sọ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn Allahu yuhyikum ọlọ́wọ́n bá lọ́ba tí ń fún yín níṣẹ́ mi. thumma yumitukum lẹ́yìn tẹ́ ń ṣe mí ọlọ́ọ̀bá ìlọba tó máa pa yín thumma yajma'ukum ila yawmil qiyamati la rayba fi lẹ́yìn ìgbà tó lọ́ọ̀bá bá ti wá pa yín ọlọ́ọ̀bá á padà wá tún gbé yín dìde ila yawmil qiyamah ní ọjọ́ yawmil qiyamah ọjọ́ ìdìde dúró la rayba fi ọjọ́ ìkòsíyè méjì mẹ́wọ̀ walakin aktarun nas la ya'lamun ṣùgbọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lé ni wọ́n mọ̀ eléyìí jẹ́ orúkọ nínú àwọn orúkọ tá à ń fi ọjọ́ kẹyìn yaumul qiyama ọjọ́ ìdílé dúró ọjọ́ péńdé tá a máa dìde dúró wájú ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní yauma yaqumu nnasu ala yadhunnu ulaika annahum mab'udun li yawmin 'azim yauma yaqumu nnasu li rabbil 'alamin ọlọ́run bá ròyìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti ìṣesí tí wọ́n bá ń ṣe àwọn ìṣesí yìí kí ni àwọn nǹkan tó jẹ́ wípé ó lè ran ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́wọ́ láti jìnnà sí àwọn ìṣesí yìí tí ò dáa òun náà ni ìmá ní ìgbàgbọ́ nípa ọjọ́ pèndé àlìkìyàmọ̀ nípa ọjọ́ tá a máa dúró wájú ọlọ́wọ́n ọba ọlọ́run ni wáìlú lè lè mọ̀ sọ fìdí ọlọ́run ni gbogbo àwọn tí wọ́n máa ṣe àkàtọ́tù ọlọ́run ní gbé ọlọ́wọ́ bá kó máa bá wọn alimusọ fìfì alẹ́dínà ọlọ́wọ́ fún wa ní ìtumọ̀ wọn ó ní alẹ́dínà ìdàkítàlù wàhálà náà di ẹsẹ̀ òkú àwọn làwọn tó jẹ́ wípé nígbà tí wọ́n bá ń gba kí wọ́n rajà lọ́dọ̀ àwọn èèyàn táwọn èèyàn wá fẹ́ wọn ọjà yìí wọn yẹ́sẹ̀ òkú wọ́n á máa béèrè fún pípé wọ́n á máa jẹ́ ó yí àwọn èèyàn pé ohun táwọn fẹ́ rà yìí wọ́n gbọ́dọ̀ wọ́n kó pé fún àwọn o tí wọ́n fẹ́ rà wọ́n gbọ́dọ̀ wọ́n fún wọn kó pé wáyídà kanuhum ṣùgbọ́n àwọn èèyàn yìí ó dàbí pé náà yẹ ti lóòlù àwọn èèyàn yìí nígbà táwọn bá fẹ́ tà fún àwọn èèyàn tí wọ́n fẹ́ wọ́n fún wọn yóò fi róòlù wọ́n á máa dín òṣùwọ̀n kù wọ́n á máa jàmbá àwọn èèyàn ọlọ́run wá sọ wípé aláyà rónú ọláìkà àwọn tí wọ́n wúrú wà bàjẹ́ yìí ṣé wọn kì í rò ní annahum mab'udun pé wọ́n á pé wọn dìde li yawmin azim pé wọ́n á pé wọn dìde ní ọjọ́ tó tóbi yawma yaqumu an-nasu li ọjọ́ tó jẹ́ pàwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa dìde dúró wájú ọlọ́wọ́ ọba ọba gbogbo àgbáyé nínú àwọn orúkọ tá ọjọ́ kẹyìn òun ni yawmal qiyama ẹlẹ́ẹ̀kejì yawmal ba'th alba'thu yawmal ba'th yawma yab'athuhumullahu jami'a alba'th kéèyàn dìde ẹ̀ tó ń sùn. kájí agbé ah. ìdìde ni ah. ọjọ́ gbèdé àlìkìyàmà ah. yẹ́bà àtúlọ́hùn mẹ́fìlì kòbù gbogbo àwọn ẹ̀dá tí wọ́n wà nínú sàárè ọlọ́run bá máa gbé wọn dìde ọlọ́run ni yawma yab'athuhumullahu jami'a ọlọ́run ni ẹ̀rí ní ọjọ́ tí ọlọ́run bá máa gbé gbogbo wọn dìde lápapọ̀ fayunabbi'uhum bima 'amilu ọlọ́wà wá fún kó wá wọn nírò nípa ohun tí wọ́n ṣe kaza ó báyìí fi kaza ní àyè báyìí hina kaza ní àsìkò báyìí fáyúnà bí ohun bí ma àmìlò ọlọ́wà wá fún wọn nírò nípa ohun tí wọ́n ṣe gbogbo tí wọ́n ń ṣe pátápátá ọlọ́wà bá ń kọ́ sílẹ̀ ọlọ́wà bá ń ṣùgbọ́n àwọn ti gbàgbé. lọ. gbogbo tẹ́yìn ṣe níṣẹ́ yìí ọlọ́ọ̀bà lékè ọlá ń tèkà káùntì lé lórí fanatu ṣùgbọ́n yìí ti gbàgbé ẹ̀ ọjọ́ pé di àlìkìyàmọ̀ nìyẹn ọmọ wàyà ọmọ yòkòsímù lè mùjìrìmù náà máa lábìsù ọ̀yọ̀rọ̀ sáà ọlọ́run ní ẹ̀rí ọjọ́ tó ṣe wípé yakumu saa ọjọ́ tí àsìkò àlùkìyàmọ̀ máa dé yìí yòkòsímù lè mùjìrìmù àwọn tí wọ́n jí ọ̀daràn ayé wọ́n wá máa búra ìwọ náà àlòjú wákàtí kan ayé ẹwà tó ní kálukú wá ṣùgbọ́n tó bá dọjọ́ pé ní àlìkìyàmọ̀ ọmọ èdè yà máa búra máa lábìsù ọ̀ìrọ̀ sáà pé àwọn òlòjú àti wákàtí kan péré làwọn lò lé ayé wáyà ọmọta kó mo sáà tu yòókù sí mo lè mo jìrì mú náà máa lábìsù ọ̀ìrọ̀ sáà káta lè kàkà ló yù pàkó ọlọ́run ní gẹ́gẹ́ báyìí ni àwọn ọ̀daràn ti máa ń parọ́ wàkọ́lá lẹ́dí náà ó tulẹ̀ ilé àwọn tí wọ́n wá jẹ́ onímọ̀ ọjọ́ gbèdé àlìkìyàmà wọ́n wá máa sọ fún wọn wípé làkọ́dé labistum fi kìtàbí lá ilà yawm al-ba'th labistum fi kìtàbí lá ilà yawm al-ba'th ẹnu àsìkò tó pẹ́ ẹnu àsìkò tó pọ̀ lé ayé gbogbo ẹ̀ ló wà lákọ́lẹ̀ ẹnu tí lọ lọ́wọ́ bá fàhádà yawm al ilé náà ni ọjọ́ gbèdé wàdàkí náà sábà náà sì láyà àlàyé ní ọjọ́ péjì àníyàmọ̀ àwọn tí wọ́n jẹ́ kékeré wọn ò nígbà tí ọjọ́ yẹn gan ti dé. ṣùgbọ́n àwọn òtún àìlè alẹ́bínà òtún àìlè àwọn tí wọ́n jẹ́ onímọ̀ tí ọlọ́wọ́ fún ní mímọ̀ àwọn ni wọ́n máa di oyé wọn pé fàhádà yà wọ̀ ìbà ọjọ́ tó ìdílé lé torí àwọn kékeré kò ní mọ̀ ọjọ́ ìdílé ọlọ́wọ́ bá fi wá ṣe kò ń jẹ dáadáa nínú àwọn orúkọ tí ọjọ́ àlùkìyámọ̀ jẹ́ òun náà ni yawmul ba'th ọjọ́ gbèǹde nínú ẹ̀ yawmut talaq ọjọ́ ìpàdé ọjọ́ ìpàdé ọjọ́ tí oníkálukú máa pàdé yatalaqa fihi al-awwaluna wal-akharun àwọn èdè àkọ́kọ́ àti àwọn ẹni tó wá lẹ́yìn wọn olùkálùkù àpàdé jọ lóbi àlùkìyà wọn àwọn bàbá wa tí àbálẹ ayé gbogbo wọn la máa pàdé àwọn ọmọ ọmọ wa tí wọn bá wa náà lé ayé gbogbo wọn náà ni wọn pàdé àwa náà ìyàwó mọ̀ tàlà ọjọ́ ìpàdé ọlọ́ọ̀bà ní kí ọlá ó di oyé wa pé àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn á pàdé láyé kan ọlọ́ọ̀ni rọ̀ fí ẹ̀rù dáradá ti lù láàrúṣì. ọlọ́run ní ẹ̀yí allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ fi ẹ̀rù dàrọ̀jà ọba tí máa ń gbé ní ga yóò pèrè zola arsh na-arasho sóni yulki ruha ala ọba ọba tí máa ń sọ ẹ̀mí ẹ̀mí mímọ́ ìyẹn ni màláìkà ó máa ń sọ ọ̀rọ̀ ẹ̀ sí orí ọkùnrin tó bá fẹ́ من ibadi liyunzira يوم talaq táwọn tí wọ́n jí òjíṣẹ́ ọlọ́wọ́ báyìí kí wọ́n lè máa kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn yawma talaq nípa ọjọ́ pàdé yawma hum barizu ọjọ́ tó jẹ́ wípé oníkálukú ahọ̀n wájú ọlọ́wọ́ bàbá yìí ni la yakhfa ala Allahi minhum shay ọjọ́ tó jẹ́ pé nǹkan kò ní pamọ́ fún ọlọ́wọ́ ọba ni o lima ni lè mọ́lẹ́kù ìyàwó ọmọ àwa máa béèrè lọ́wọ́ àwọn ènìyàn pé ìkápá tọjọ́ tẹ̀lé agbára tọjọ́ tẹ̀lé ta ló ní nígbà tó náà bá bá béèrè kò sẹ́dá tó fẹ́ dáhùn yóò dáhìí ló wá ṣe ìkọ̀ọ̀tà ọlọ́run ní ẹni tó ní ìkápá tọjọ́ tẹ̀lé ọmọ olùdarí ọlọ aliwáṣí ọgbà ọkọ̀ ṣoṣo alùpàá ọba tó bá fún mi gbogbo nǹkan al-yawma tujza kullu nafsin ma kasabat ọlọ́run ní ọjọ́ tá à ń sọ yìí ọjọ́ pàdé yìí tujza kullu nafsin ma kasabat gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan ohun tó bá ṣe níṣẹ́ a máa sán lẹ́sọ̀lẹ́ lórí la zulma al-yawm ọlọ́run ní ọjọ́ ti rí kò sí àbòsí o inna Allaha sari'ul hisab ọba tó yára ní ìṣirò lọ́lọ́wọ́ ọba máa kọlù kókó wà làbà àtòkò mi nà kàlẹ́ tó wà yíyà. dídá yín àti gbé yín dìde kò yàtọ̀ sí ìgbà tá a fẹ́ dá a bá fẹ́ gbé dìde ẹ̀wé kan tó gbére. kọ́nà ọba ṣe ṣirò gbogbo wa ó dà gẹ́gẹ́ bí ìgbà tọ́nà ọba fẹ́ ṣe ṣirò èèyàn kan tó ni. tí ọlọ́run bá wa sọ fún un fẹ́ ṣe ṣirò èèyàn kan ṣé ìṣirò yìí tó fẹ́ lè kọ́nà wọn bá ní. gbogbo ohun tí àwa náà fi rí pé ṣirò yìí ohun tó rọrùn ni ọlọ́ọ̀bá àlékiọlá ti ṣàlàyé ẹ̀fún wa lóríṣiríṣi ọlọ́ọ̀bá àlékiọlá jẹ́ óyé wa pé tó bá di ọjọ́ pé di àdìkìyámọ̀ oníkálukú ọlọ́akọ̀mọ̀ yín kí ìwé títí rẹ̀ máa wà wájú ẹ̀ báyìí ìkọ̀rọ̀ kìdàbà oníkálukú wàkúlà ìsáàdì alzamnahu tọ̀hírọ̀hu fìrúlùfì sùmọ̀nù kọ̀lídùhù yawmal qiyamah kìdàbà yalqahu manshura. oníkálukú akọ̀mọ́ wo tí rẹ̀ tí oníkálukú a máa fẹ́ bí ẹyẹ báyìí a sì máa fẹ́ wáwájú ẹ̀ yẹlkọ́ ọ̀húnmọ̀ ìṣúrọ̀ tíra yà á sì á sì á sì ṣí rẹ̀ níwájú ẹ̀ báyìí ọlọ́run a máa sọ ní kọ̀rọ̀ ìdàlọ́ gbogbo àkáǹtì ẹ̀ tó ti wà wájú ẹ̀ báyìí ìwọ náà kà kà síta ká gbọ́ èmi àkàtì mi èyí náà kàtì yìí ìkọ̀rọ̀ kìtàbà káfà fi kàn ìyá ọba àlẹ́ ìkà ìwọ náà èyí tó dáa èyí tó ibi tó fẹ́ wọ̀ ṣé ṣé olórí ẹ ló pọ̀ jù ní àbí ṣe aburú tó ń ṣe kọ́nà fún dáadáa ṣe. ọjọ́ gbèdé láàbùn mọ̀lìyà o ọjọ́ tí ò sí àbòsí ni o. bákan náà ìyáwó mọ̀lẹ̀ jámọ̀ ìyáwó mọ̀tí akọ́ọ̀bù nínú orúkọ sí ọjọ́ gbèdé mọ̀lẹ̀ jẹ̀mí àlùkọ́lù ọjọ́ tó jẹ́ pọ́nlọ́ bá máa kó gbogbo wa jọ ní o bákan náà yawma taghabu yaghbunu al-insanu nafsahu ọjọ́ tó jẹ́ pọ́nlọ́ kálukú ẹni tó bá ṣe wípé ó pa ẹ̀mí ara lóko tó sun ẹ̀mí ara lò ọjọ́ tí kó wá máa mọ̀ ni yawma taghabu ọlọ́ọ̀ba àdékíọlá ó ní yawma yajma'ukum ní yawmi al-jam'i dhalika yawmu at-taghabun ọlọ́ọ̀bá ní ọjọ́ tó ti wí pé a máa kó gbogbo yín jọ fún ọjọ́ àkójọ dhalika yawmu at-taghabun eléyìí náà ní ọjọ́ at-taghabun wa at òun náà ní ọjọ́ tó jẹ́ pé oníkálukú á mọ̀ bó ṣe parẹ́ ẹ̀rọ sí kọ́lọ̀ ọba kó bàjẹ́ ká parun nínú àwọn orúkọ tí ọjọ́ yìí jẹ́ nínú àwọn orúkọ ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà yàwùmọ̀ tànáàj yàwùmọ̀ tànáàj náàdà yunadi ọjọ́ tí oníkálukú a máa pera wọn náàdà asxaabu náàrí asxaabu ìjẹ̀mọ̀ wà náàdà asxaabu náàrí asxaabu ìjẹ̀mọ̀ ọjọ́ tó jẹ́ wípé àwọn ọmọ náà wà máa pe àwọn ọmọ àlùjọ náà wànádà asuhabu lè já nàbí asuhaba náà ọjọ́ tó jẹ́ pé àwọn ọmọ àlùjọ́nà náà àwọn náà máa fi ọmọ náà oníkàlùkù ni ìlú bẹ́ẹ̀ pè pè nínú suratul A'raf ọlọ́run ní wànádà asuhabu náà asuhaba lè já náà án àfihàn àlẹ́yìn náà mi lẹ́nu àwọn ọmọ náà wà máa pè ọmọ àlùjọ́nà pè ní ọmọ àlùjọ́nà ẹ ti ẹ̀sẹ̀ àwọn ilé wa lórí ẹ fún wa lómi mú ẹ̀dá omi lé wa lórí ẹ̀fún wa lómi mu ọjọ́ yìí náà àwọn tí wọ́n jọ máa dùjọ́ náà àwọn náà máa pe ọmọ náà wọ́n máa pe àwọn ọmọ náà ọlọ́run bá sọ fún wa wípé ya qaumi wa ya qaumi inni akhafu alaykum yawma tana nígbà tí kan ní àwọn olùgbèsè sójú ọ̀nà ọlọ́run bá ní àsìkò musa tó ń pe àwọn èèyàn ẹ̀ ó sọ fún wọn wípé ya qaumi ẹ̀yin èèyàn mi inni akhafu alaykum yawma tana mo ń bẹ̀rù fún yín o ọjọ́ ìpèsè yàwó ti wá dúró náà mo dìbìrì ọjọ́ tó ṣe kó oníkálukú yín tó bá di ọjọ́ yìí oníkálukú á máa sá lọ ní o malakum min Allahi min aasi tẹ bá wá sá káàkiri jọ pé ní àlìkìyàmà kò sẹ́ni tó fẹ́ ńlá yín lẹ́yìn ọ̀nà wọn bá ẹ lẹ́lòmíì tó lè là yín níbi wàhálà àti àdánwò ọjọ́ pé ní àlìkìyàmà tó ju ọlọ́wọ́ bá lọ. ọlọ́run bá sọ bòmí pé wà nádà ashabu lìjánà ashabanna àwọn tí wọ́n jẹ́ ọmọ àlùjọ náà ọlọ́run ni wọ́n máa pe àwọn ọmọ náà àǹkọ́dẹ̀wà jáde náà máa wà ádánà rabbuna haqqan pé ah, ẹ̀rí báyìí ohun tó lọ́ọ́ ṣe láti òun wa ìjẹ́ àti gẹ̀ wàjàmì náà àti rí àwa ti rí báyìí fahal máa wà ma wa'adakum rabbukum haqqan ṣẹ́yìn náà ti rí tọ́nà ọba promise yìí báyìí fún òdodo ni kọ́ọ̀lù bala àwọn ọmọ náà ní bẹ́ẹ̀ ni a fi rí fa azana mu'azzinun la'natullahi 'ala adh-dhalimin olùkọ́jà wa pèsè pé á ah, báyìí ibi lọ́dọ̀ lọ́wọ́ ọba kó máa bẹ̀rù kó máa bá ògbà wọn alábòsí ọjọ́ yìí yawma ọjọ́ tí oníkàlùkù ni. ọmọ àlùjọ náà máa pe ọmọ náà ọmọ náà sì máa pe ọmọ àlùjọ náà ẹ̀yin ọmọ náà ṣe kí irú sọ́nà ọba promise ni àwa ti rí jẹ́ yorùbá sì rí àwọn ọmọ náà wá dáhùn pé àwa náà ti rí torí pé tó jọ ọmọ àlùjọ náà ọlọ́ọ̀bù ò ní fẹ́ kí wọ́n rí ohun tí ó wà lóná látara ìnira ọmọ ọmọ náà òun náà ò ní rí àlùjọ náà torí pé ìrí lásán ìgbádùn ni lẹ́fìrí fáànù bí sọ́nù wà ní wẹ̀sẹ́là bá máa láwọn kò ní wà lùjọ́ náà kódà wàhálà yẹn di dorí ìhàhà wọn ò tún ní gbòòrùn ẹ̀ torí pé kọ́kọ̀ tún gbòòrùn ẹ̀ yẹn lásán ìgbádùn kan ni ọlọ́run ò ní jọ gbòòrùn ẹ̀ o ló fi jẹ́ pé bíńsì kóníkálukú kó ti mọ tó ń fowó rẹ̀ ṣe ọmọ náà wọ́n máa pe àwọn ọmọ àlùjọ náà pé kọ́ ṣàánú àwọn kò sáànù jọ́tà ń sọ ìtorí pọ́nà ọba àdékè ọlá ma lakum minallahi min aasi kò sẹ́ tó lè la níjọ́ àdùkì àmà àyàpọ̀ náà ọba kọ́nà ọba ṣe la ilẹ̀ kọ̀ọ̀kan wa. min asma'i yawmal qiyama nínú àwọn orúkọ tọ́jọ́ yìí jẹ́ ọjọ́ òpin yà ọjọ́ tí ọlọ́ọ̀bá máa ṣe òpin yà láàrin múmin àti káfíìn ẹni tó jẹ́ múmin ọlọ́run máa yà wọ́n sọ́tọ̀ kúrò lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ káfíìn wàyà lẹ́yìnà sọ́ọ̀lẹ̀ wà zọ́ọ̀lì ẹni tó jẹ́ èèyàn dáadáa ọlọ́run máa yà wọ́n sọ́tọ̀ kúrò lọ́dọ̀ àwọn èèyàn aburú wà wà náà máa yà wọ́n sọ́tọ̀ àwọn ọmọ náà àti ọmọ ni wọ́n ṣe fi ọjọ́ yìí ní ìyàwó lè fa sùn ọlọ́run bá lè fi ọlá ó ní wá ìdá rọ́sùlù òkèdà ọlọ́run ní ìdájá àwákùtù rọ́sùlù ìṣàhádá ti nù àlànà ìjẹ́rìí táwọn òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n á jẹ́rìí lé orí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé ah lágbájá aṣọ fún ó ti gbà lágbájá wípun kò gbọ́ ọlọ́run ní nígbà tí àsìkò yẹn bá dé lè ayé ìyá òmìnira òjìláti ọlọ́run ní ẹ̀rí eri a wà kí ló dé tọ́nà ọba fi lọ lára torí ọjọ́ wo gan ṣe lọ lára tí ò fi ṣẹlẹ̀ ní ayé wa ní ìyá òmìnira fásitì ọlọ́run náà lọ lára fún kíni ìyá òmìnira fásitì ọjọ́ tá a máa ṣòfin yà láàrin àwọn ẹni tó gbọ́ àtàwọn tí wọ́n gbọ́ tó gbà ọjọ́ kaba láàrin ọmọ náà àti ọmọ àlùjọ náà kọ́nà bá kó ṣe ọjọ́ náà ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa. nínú orúkọ tí a ń fi ọjọ́ ìgbéǹde àlìkìyàmọ̀ tó jẹ́ lẹ́ẹ̀keje yawmal hasra òun náà ní ọjọ́ àbámọ̀ ọjọ́ tí ní wà látàkì ó jẹ́ kéle náà yé wa ọlọ́ọ̀ba ó ní wa anzirhum yawma al-hasra idh qudiya al-amru wa hum fi ghafla wa hum la yu'minun ọlọ́ọ̀ba àdékíọ́lá ó ní ìrìn ànábì sallallahu alayhi wa sallam bá mi kìlọ̀ fáwọn ènìyàn nípa yawma al-hasra nípa ọjọ́ àbámọ̀ ọjọ́ tó ní kálukú á máa kábàámọ̀ ẹni tó ṣe dáadáa máa kábàámọ̀ ẹni tó ṣàbùrú náà máa kábàámọ̀ ẹni tó ṣe dáadáa a máa kábàámọ̀ pé mi ìbá sì ti mọ̀ kí n ṣe jù báyìí lọ ẹni tó ti ṣàbúrò a máa kábàámọ̀ pé á kí ló dé tí mo ti ṣe báyìí ọba ọba àlejò ọlá ní ká lọ́dún sọ̀rọ̀ máa yọ̀ sẹ́lá kó sì kìlọ̀ fún wa kọ ọjọ́ yìí nínú àwọn orúkọ sáàpì ọjọ́ òbèdè àdìkìyámọ̀ tó jẹ́ lẹ́ẹ̀kẹjọ alhaakọ̀tù nínú àwọn orúkọ

afọ́ọ̀mọ̀tò afọ́ọ̀mọ̀tò nínú ọjọ́ gbèdé nínú orúkọ ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ ni bákan náà afọ́ọ̀họ̀ nínú orúkọ ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ ni afọ́ọ̀mọ̀tò afọ́ọ̀mọ̀tò kúbọ̀rọ̀ òun náà lè dààmú kí gbogbo nǹkan kó dààmú mọ́ra wọn ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ gbogbo nǹkan á dààmú fàyínà já adìkọ́ ọmọdé òkú rọ̀ ọlọ́run nígbà tí ọjọ́ sí ìfọ́nsẹ́ àwòmọ́ra àwọn ìbádé yawma yatadhakkaru al-insanu ma sa'a ọjọ́ yìí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ̀rẹ̀ sí rántí gbogbo tó ṣe tó lòdì sí ayé ẹ̀dẹ́ lórí. yatadhakkaru al-insanu ma sa'a gbogbo tọ́mọ ẹ̀dẹ́ èèyàn dàbólé lórí ọmọ ẹ̀dẹ́ èèyàn sí rántí ẹ̀ ọlọ́run ní fàyídà já àti sọ́ọ̀kọ́ ọlọ́run ní asọ́ọ̀kọ́tù òun náà ní ọjọ́ ìkígbe mọ́ni ọjọ́ ìkígbe mọ́ni ọlọ́run ní yawma yafiru lọ́wọ́ ní àfẹ́yì ní ọjọ́ tí wọ́n bá kígbe mọ́ ní kálukú ẹ tó tù wá lọ sí kígbe mọ́ wa oníkálukú ti mọ reality yafiru lọ́wọ́ ní àfẹ́yì ọmọ ìdí ìyá ya sádàlù tó bá rọ rẹ̀ aṣá lọ wọ́n ò ní ìwà àbí tó bá rí bàbá àti ìyẹ́ ẹ̀kọ́ ń sádà lọ. wà sọ́ ìgbà tí yìí wà bá ní tó bá tún rí ìyàwó ẹ̀ tó nífẹ̀ẹ́ sí my love aṣọ sádà lọ. wà bá ní àwọn ọmọ ẹ̀ ọlọ́ọ̀ni bá ní pàápàá jùlọ àwọn ọmọkùnrin tó nífẹ̀ẹ́ sí tó lo gbogbo ìgbésí ayé ẹ̀ láti tọ́ wọn ọmọ ẹ̀mí ìyá sádà lónìí ọlọ́ọ̀ni kí ló pàdé kó lè rí ìmí lóhùn ìyá ọmọ yìí dé ṣáàlù ìyọ̀bùnmí ọlọ́run ní kálukú ọjọ́ tòní tèmi tóbi lẹ́rù ní má ti kùn oníkálukú ti ní tó tó tí ò ní fẹ́ kẹ́lù mí kó dé kù. nínú àwọn orúkọ tí ọjọ́ ń jẹ́ alikọ́ọ̀yà àwọn yorùbá wọ́n tún sí àkọlùkọ́gbà oníkálukú bíi tó oníkálukú bá ti ń sádàlù oníkálukú àmà orí gbára wọn ni torí wípé ń jọ pé bí àlìkìyàmọ̀ àwọn àyè kan wà tó jẹ́ pé àti ẹ̀ní mọ́bí tá ń lọ oníkálukú akọ̀ máa káàkiri ni nígbà tó bá lè yàn fẹ́ gba pàṣífíkèètì gan nígbà táwa débi tí wọ́n ní ká ti pàdé àti ẹ̀wà mọ̀ pé ibo ni post ibi ta fẹ́ lọ gan ohun ta fẹ́ gbàgbó la ti fẹ́ gbà ṣẹ̀mẹ̀ pé téèyàn bá ráwọn èèyàn kan tó kójọ síbì kan oníkálukú atúrọ́ lọ bẹ̀ ibi kan ibi kan náà ti ń ṣe registration àtúráwọ̀ èèyàn tó kó sí ọ síbi kan àwọn èèyàn tó sádà ń lọbẹ̀ ọbẹ̀ níyàwó máa sá kiri lọ́jọ́ pé ìdí àlùkì àgbà ìyẹn eji bẹ̀rù pé ah, ẹjẹ́ àti ẹ̀ lọ́wọ́ àwọn àlọ́bí ọlọ́ọba ó dàbí pé Musa ló wà bẹ́ẹ̀ yẹn ló wà yẹn ọba kò ṣe náà wa ṣìyà nínú àwọn olùkọ́ tó yìí tọ́jọ́ ìjẹ́ òun gẹ́gẹ́ bọ́lá ọba ṣe sọ ní suratul khashiyah hal ataka hadithul khashiyah wujuhun yawma idhin khashiyah amilatun nasiyah ọlọ́ọ̀bá ní al-khashiyah òun náà ní ṣẹlẹ̀ tí máa ń boni dáhùn wọ́n ní overwhelming event ìṣẹ̀lẹ̀ tó overwhelm èèyàn ó ti bọ̀yàn dáhùn ó pa ìrònú láyè ó kó báyàn ó ti jẹ́ kí gbogbo nǹkan súnyàn nínú ìròyìn ọjọ́ pé jàǹkì àmọ́ lọ́nà ọba ti pè ní orúkọ rẹ̀ ọ̀nà ìhà láti akáhàdí ìlú náà ṣe yá ọ̀nà ìròyìn àlọ́bí sọ̀rọ̀ máa ní wọ̀sẹ̀lá ṣé ọ̀rọ̀ nípa ọjọ́ ìdílé wa bẹ̀rẹ̀ ojú òun yẹ ọmọ ìdílé náà ṣe à ọjọ́ tó jẹ́ pé àwọn ojú kan ọjọ́ tá sọ yìí ojú ìyá kó tó bẹ̀rù àmì làtúndà sí i ó bẹ̀rù àwọn ojú ẹni iṣẹ́ tó ṣe iṣẹ́ ìdààmú lórí rẹ̀ ṣùgbọ́n kò sì ṣe olóore ilé ayé tẹ́sùlà náà rẹ̀ ṣàlùyẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tẹ́sùlà náà rẹ̀ ṣàlùyẹ̀ iná tó dún pọ̀npọ̀n pẹ̀lú gbogbo bó ṣe dààmú ilé ayé tó irú ẹni bí aṣọwọ́ rẹ̀ nínú àwọn orúkọ tọ́jọ́ ìjẹ́ yawmal hisab òun náà ni ọjọ́ ìṣirò yawma yuhasabu al-mar'u ọjọ́ tọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn ṣe ṣirò wọ́n á ṣe ṣirò ẹ̀ lórí pé gbogbo tó pélé ayé ṣe bó ṣe sọ tọ́rọ̀ ní kọ́bọ̀ á ṣàlàyé ẹni tó bá ń sọ ìdí ọ̀rẹ́ màkàtà wù èèyàn fẹ́ bí màkàtà bó ṣe lu ìgbà ọ̀dọ́ ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní la yazalu qadamul mar'i yawmal qiyamah hatta yus'ala an arba'a ó lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kò ní mú bandage lọ́jọ́ tó di àdìkìyàmọ̀ kò ní bí ẹsẹ̀ kọ́ báyìí tí wọ́n fi bí nípa nǹkan mẹ́rin tí wọ́n fi bí nípa nǹkan mẹ́rin nínú àǹṣàbàbí wọ́n bí nípa àgbà tó wà léwe tí ma àfìnà orí kí ló lo èwe ẹ̀ nígbà tó wà ní èwe tó wà ní yù tó wà lọ́dọ̀ ọmọdé ṣé bọ́ọ̀lù ló fi ń gbá káàkiri ṣeré ló fi ń ṣe káàkiri ṣé tíìbì ló fi gbogbo ẹ̀ wò ṣé máa lọ ilé ẹjọ́ ló fi gbogbo ẹ̀ ṣe wọ́n á fi ọmọ ẹ̀dín ènìyàn nípa ẹ̀ wàá máàlì wọ́n á bí ọmọ ẹ̀dá ènìyàn nípa owó ẹ̀ àyínà kẹsàmà o ibo ló ti rí tí owó òdùn ló kó jẹ gbogbo ìtawà ẹ̀ sí èkó ilé ayé yẹn kò sí ẹ̀ sí èkó ilé ọ̀dọ́ ọlọ́wọ́n bá o làá sí wàlíyà o ìdá amúnilá ọjọ́ fún ìgbé àdìkíyàmọ̀ ló ẹ̀ sí èkó yìí kéèyàn ò gé àmà sálọ rárá o kò sí ibi tó fẹ́ sálọ níbi ayé bí bí yọba jẹ àwọn èèyàn lólè ó lè mẹjọ rò court kódà tí wọ́n bá gbé ó lè lówó lówó débi pé over hundred lawyers ni wọ́n á dúró ti òun court kò tún ní gba lọ́yà sínú ìlú nìkan wọ́n á tún lọ sí abroad wọ́n á tún gba lọ́yà àwọn tí wọ́n mẹjọ rò dáadáa agbẹjọ́rò tí wọ́n gbárí tí wọ́n mọ̀ ń fa òfin òfin tá a fi balẹ̀ jẹ́ tá a fi lu jìbìtì ṣùgbọ́n tó bá di ọjọ́ gbèbí àlèkìyàmọ̀ gbogbo ẹjọ́ tá a bá dá lé ayé tá a dá dáadáa. ọlọ́run bá máa so dá o yìí tá a dá dáadáa ọlọ́run bá máa so dá kábà tó sọ yìí tá a dá dáadáa ọlọ́run bá ní kí ọlá láyé gbólẹ́mu mi kọ́ làdàbọ̀ ọlọ́run ò ní gbà bò sí láyé kódà kí àbòsí yẹn kéré gẹ́gẹ́ bí kòkòrò ọlọ́run ní gbà láyé ó ní ó ó ní ọmọ yẹ tó jálábò tí ràn lọ́wọ́ ọmọ yẹ tí wọ́n ṣàbòjú sí ràn lọ́wọ́ kí ìlà àwọn èèyàn bá sọ pé yá Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́ọ̀bà áàdà mọ́gúlù agbọ́tẹ̀ tí wọ́n ṣàbòjú sí pé a lè bá gbádálẹ̀ ká já nítorí ẹ̀ o gbọ́dọ̀ fún lówó ẹni fáwọn bá lu agbọ̀ọ̀lì kí wá ní ká ti gbọ́ ẹni tó ń ṣàbòjú ńkọ́ ó ní kó ó ní ẹ̀dẹ́kun ẹ̀ ẹ má dùn rábò sì ṣe bí islam ṣe gbé kalẹ̀ nìyẹn islam dáàbò bẹ tó fẹ́ ṣàbòsí ó tún dáàbò bá alábòsí ẹsẹ bá rí tó fẹ́ ṣàbòsí islam sọ wípé ẹ má jẹ́ kó rí ṣe ló fi jẹ́ pé ta bá ń jà nínú islam a máa jà fún ẹ tí wọ́n ṣàbòsí sí a sì tún máa fẹ́ tó fẹ́ ṣàbòsí jà lórí pé alábòsí yìí ò ní rí ṣe fẹ́ ló fi jẹ́ pé ta bá mọ̀ pé tó bá dé ipò á ṣàbòsí sáwọn èèyàn ni a ní gbé ipò fún àti ní jẹ́ kó débẹ̀ ẹni tá a bá mọ̀ pé wọ́n ṣe àbòsí sí a gbọ́dọ̀ gba ẹ̀tọ́ ẹ̀ kúrò ní ọwọ́ àwọn tí wọ́n ṣàbòsí sí a gbọ́dọ̀ gbàgbọ́ sí láyé ọlọ́run bá ní kí ọlá ó sọ ọ́nà hadithi kúlùsì ó ní ya ibadi ó mc mi ìmí gọlámtù ìmí haramtu ala nafsi zulman. èmi ọlọ́run mo ṣe ní èèwọ̀ lórí ẹ̀mí ara mi àbòsí wàjàẹ́tuhu bainakum muharraman láàrin ara yín kẹ́ẹ̀ṣì àbòsí síra yín mo ṣe léèwọ̀ fálà tazalamu ẹ má ṣe àbòsí síra yín o ọlọ́run ò sọ bí pé fálà tazalamu ẹ má ṣe àbòsí ọlọ́run ní fálà tazalamu alùpàá alùpàá ẹ má kópa nínú àbòsí. ẹ má ṣàbòsí ẹ má gbàbòsí láyè ànábì sallallahu alaihi wasallam ó ní la gharara wa la dirara má ṣàbòsí má sì jẹ́ káwọn èèyàn sí ẹ la gharara wa la má gbàbòsí láyè ẹ̀rí pé inú àdúrà ànábì sallallahu alaihi wasallam téèyàn bá jáde ní ìwọ náà bá wáṣọ rẹ kúrò níbi pé kí n àbí kí wọ́n ṣàbòsí sí mi nínú àdúrà mi máa ń ṣe a bá ṣe ní ayé ọlọ́ọ̀bá máa bèrè ẹjọ́ ìgbéni àlìkìyà lọ ilé iṣẹ́ mẹ́tàlá nínú àwọn orúkọ tí a máa ń gbé ọjọ́ lọ lẹ́yìn eléyìí wàá máa da kọ́bùlà kí ni àwọn kan a ṣẹlẹ̀ ṣáájú kí ọjọ́ lọ yàtàkọ̀ dáhùn ìmọ̀ òtún ṣáájú kéèyàn tó kájọ pé di àbíkí àbọ̀ tó dé a máa rí ikú kó ló yẹ mọ gbogbo ẹ̀dá ló máa kú kó ló náà fi láàrin kọ̀tún lọ ọlọ́ba ní gbogbo ẹ̀mí látọ̀ sí wọn ìgbà ká má yé so wá ìlà òun má yé so ọlọ́run ní ìrìn ànábì sọ̀rọ̀ àyọ̀sẹ́lá òkú ní ẹ àwọn olóòkú ni wọn mọ́wútà olè tó ti kú mọ́yìí òun ẹni tó máa kú ni. kò tí kù mọ́yì tó bá sọ pé ọkọ mọ́yì tó ìyẹn ni wípé ẹni tó jẹ́ pé àdámọ́ ẹ̀ ní kó máa ń kú. ṣòṣìyẹ mọ́wùtù ìkú ti ń pani mọ́wùtà òkú. ọlọ́run sọ pé àlọ́ ìṣòro ìnà kàmọ́ jẹ́ ìwọ náà máa ń kú. wá ìnà ànábì ìdálé mi sọ̀rọ̀ máa ní òfin náà ó ti kú àwa náà kọ́ sadamus àwa náà máa kú torí pàdánù ti kú àwa náà máa ṣe kí ni àwa náà máa kú ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́wọ́n ba nígbà tí wọ́n bá ń sọ àwọn mọ̀sáìlù kan pé ìjẹ́ àwọn kan ti kú nínú wọn ni ànábì ìdírí àwọn àlè ìsàlà àwọn èèyàn máa ń fa lóríṣiríṣi a sì máa rí inú àwọn ìtàn táwọn bàbá máa ń kà fún wa dáadáa pé ìdírísì kọ́ kò sí ìkú ó wà lè sọmọ ẹ rí ìdírísì ó ti kú toró náà bá ní kí ọlá ó ní wa ma ja'alna li basharin min qablika al-khulud ọlọ́ọ̀ni àdáadáa mọ̀ pé kéèyàn kan máa bẹ bírè ṣáájú kí wà lórí sọ̀rọ̀ àlọ́ sálám ká tó gbé ẹ̀yìn lé afáàdì òmìnira tí wọn náà bá kú àwọn olùkọ́ọ̀lìlú ṣáwọn ilé ṣáwọn a máa ṣẹ̀rí lọ ni àtàwọn àyà mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún Qur'an ọlọ́run ti rí rẹ̀ wípé gbogbo àwọn ẹni tí wọ́n ti wá ṣáájú àlọ́ sọ̀rọ̀ àlọ́ sálám àwọn náà ni wọ́n ti kú ṣùgbọ́n tá a máa sọ pé kò tíì kú ẹni tó bá jẹ́ pabárẹ́rì tí ó fi orí rẹ̀ fún wa nínú Qur'an àbí nínú súnà Ànábì sallallahu alaihi wasallam pé kò tí kú òun náà ni ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ti kú yìí náà wọ́n sì máa kú nínú wọn ni Ànábì Ìsá alayhi salam Qur'an fi nílẹ̀ fún wa fa innahu la'ilmu lis-sa'ah fala tamtarunna biha fattabi'un hadha siratun mustaqim ìpadàbọ̀ Ìsá ọmọ Maryam nínú àwọn àmì àlùkìyámọ̀ ni fala tamtarunna biha ẹ gbọ́dọ̀ sí iyèméjì bẹ́ẹ̀ o pé nǹkan padà bọ̀ pàṣẹ ìròyìn gbogbo tá a bá ti fún yẹn tẹ̀lé hádà sí ọ̀rọ̀ mùsẹ̀fì ilé ìlú ọ̀dọ̀ tó tọ́ inú ọ̀dọ̀ tó tọ́ òun ni ká gba bí àlọ́bì ẹ̀yìn tá a padà bọ̀ ká sì gbà pàlọ́bì ẹ̀yìn tá a kò fi mọ̀ àlọ́bì sọ̀rọ̀ láàyè ọ̀sẹ̀ láti sọ fún wa pé ọlọ́run bá lè fi ọlá á ti padà gbé wa. ìyẹn láàfin náà wà máa kọjá lò ọlọ́run ni wọn pa ọ ṣẹ̀fẹ̀ pásìkò àlọ́bì ẹ̀yìn sá náà láwàyè gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń celebrate Christmas tó ṣe wípé ó dàbí láti rọ́gbọ́n dání ó ti rí ilẹ̀ bí àsìkò ìkọ́ ló kù torí pásìkò ọyẹ́ la wà kò sí ṣe àsìkò ọyẹ́ kò sí àsìkò ọyẹ́ ní ẹ̀yíṣà ọ̀rọ̀mọ́ríyà ló jáde láyé ọlọ́run bá ṣàlàyé lè fún wa tẹ́bá wo súrátù mọ́ríyà ló sá tẹ́bá wo súrátù mọ́ríyà ọlọ́run bá adékè ọlá ó ṣàlàyé oríṣiríṣi fún wa nípa ìyàwó Maryam àti Isa aleyhisselam wàásùkòrò fil kitabi Maryam nígbà tó ní ìrìn ànábì sallallahu alaihi bá dúró àwọn èèyàn létí nínú síra wa nípa ìyàwó ọlọ́run ara àwọn ọmọ àwọn tọ́nà ọba àdékiọ́lá tí ó gbé ànábì ẹ̀yìn lọ́ba ọlọ́run ọba ó ní Mariam ó lọ sí àyè kan ó pa èèyàn ẹ̀sìn ọlọ́run ní òun si. rán màláìkà sí màláìkà yìí bá gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn nígbà tó wá bá ẹ̀rú báyà níbi tóun nìkan dá wà ó lóun ọba kúrò lọ́dọ̀ màláìka yìí ti sọ fún pé ìnáma ana rasul rọ́bìkì ní ahabala fi wùdáàbà zakiya òjíṣẹ́ ọlọ́wọ́ bá lè ní látọ̀dọ̀ náà bá mo wá bẹ láti fún ẹ ní ròdù lónìí nípa pé wà bí ọmọkùnrin ọmọ ẹtì jẹ ọmọ rere tóbi yẹ sọ níbi ìsàlẹ̀ báàsì yẹ ọlọ́wọ́ pàyàwó aláṣẹ ó ní ilé ìkìlì yìí rẹ̀ náà. abẹ́ẹ̀dì ọ̀pẹ́ tí a yíwà ọlọ́ọ̀bà àlékiọlá ó ní kí ó mi igi náà tó sáàkìtò àlékì rọ́tọ́bá jẹ̀mí ìyá ọlọ́ọ̀bà àlékiọlá ó ní tó bá ń ṣe léyìí àwọn nǹkan tútù wọn a máa rẹ̀ jáde so látara bíi àwọn bá wò àsìkò ọyẹ kò ń ṣe àsìkò so àsìkò tí wọ́n bí ẹ̀yìn sá ọmọ kò ń ṣàsìkò ọyẹ. ẹ̀ sì rí púpọ̀ nínú àwọn èèyàn wọn náà tí wọ́n fi celebrate yẹ tí wọ́n náà gbà pé December kọ̀ọ̀kan ni wọ́n bí Jésù nígbà táwọn bá tiẹ̀ wá ń celebrate yẹ kí wá ní mùsùlùmí bá ká ṣẹ̀fẹ̀ fàlọ́rì sọ̀rọ̀ láàrin wọ̀sẹ̀lá ó ní min husni islami limari tẹ̀kùrù máa la yà ní ó nínú tó dáa jù nínú ẹ̀sìn mùsùlùmí òun náà ní pé o tí o bá ti kọ́ ọ́. kó bá gbé mi sílẹ̀ kí ló kàn wọ́n pa pé ọjọ́ kan ní jésù ọjọ́ kan bí wọ́n wá ń ẹ̀ náà wá sọ pé gbogbo ọdún tó bá bá wa láyé ká dúpẹ́ á ọdún kọ̀ọ̀kan ò bá wa láyé o tí ọdún àwẹ̀ bá dé ká dúpẹ́ ọba gẹ́gẹ́ ọba ti sọ pé wà kúrò máa ká máa hà dáàbò ẹ dúpẹ́ ọba ẹ̀rọ bí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ so ọjọ́ pé di àdìkì yàbọ̀ apàwa ànábì wa Ìsá alayhi salam kùrán fi nílẹ̀ fún wa pé kò sí kù ọlọ́ọ̀bá ti dòrí wa kó padà bọ̀ nínú àwọn tí kùrán fi yé wa àbí tí ànábì sallallahu alaihi wasallam tó fi yé wa fáwọn ọ̀dọ́ ń bẹ láyé òun náà ní Dajjal torí wípé àwọn ẹ̀rí kan máa ń fèrè rẹ̀ pé tí a pè Dajjal òun náà ní arákùnrin kan tó ti wà láyé láti ayé Musa alayhi salam tí wọ́n máa ń pòun náà ní sáàmì ríjì tọ́nà bá sọ fún wa nípa ìlú fúlàfù kan ha wọ́n ní arákùnrin náà ní nàìjíríà torí kú ní lámìsàs ní ọ̀tá bá sọ káàkiri nìyẹn tálùkì á máa fi dé ṣe ṣe sáré rí gẹ́gẹ́ bí àwọn hadith jùlọ tá a bá hadith àbúrò àṣẹ ní ìlú. òun ló gba àdìsí dàjáàlì wa dáadáa àyè tí dàjáàlì wà ànábì sallallahu alaihi wasallam ó describe ẹ̀ fún un ó describe ẹ̀ fáwọn sọ̀hábà torí pé arákùnrin nígbà táwọn ọmọdé describe ẹ̀ tó sọ̀rọ̀ nípa dàjáàlì arákùnrin wa sọ wípé àyè táwọn ìṣòro àlè ọ̀sánlá sọ yìí òun ti gbàgbẹ́ kọjá ni. ó débi pé ní àwọn sẹ́ńtúrì táwa wà yìí àwọn tó dóyìnbó wọ́n ka àwọn nǹkan táwọn ìṣòro àlè ọ̀sánlá sọ nípa dàjáàlì àti àyè tó wà wọ́n sì ṣèwádìí wọ́n ní wọ́n wá àwọn àyè yìí dáadáa nígbà tí wọ́n wá dí àyè yìí àyè tó ju ọbí tí àlọ́yìn sọ̀rọ̀ máa lọ sọ́lá ó describe mi wọ́n ní pléènì wọn tí wọ́n bá ti ń gbé pléènì tó bá ti fẹ́ wọ inú space tí wọ́n máa gbà wọnú ìlú yẹn pléènì yẹn automatically ó máa turn direction kò ní lè lọ wéèbù òní jẹ́ ní àyè sáà nàbí sọlọ́ba àlùwẹ̀sẹ́lá tó describe olú hadith yẹn wọ́n ní wọ́n rí nígbà òdì ó lè sì tán wá ṣe ni wípé nígbà tí wọ́n lè wọ space yẹn wọ́n lọ padà ya picture àyè yẹn láti mú clay so àyè kan ní dàjà àdúrà nìyẹn ló fi jẹ́ pé ẹ̀rí pé nígbà tí wọ́n bá sáà nàbí sọlọ́ba àlùwẹ̀sẹ́lá bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn sá Isa bùnú Maryam á sọ̀kalẹ̀ lóṣù ìsọ̀kalẹ̀ torí wípé ọlọ́run gbé lọ sí sọ́mọ̀lì fa àbùbọ́ọ̀hù ilé yìí ọlọ́run gbé Isa ruhan wa àtẹ̀mí ẹ̀ àtàrẹ̀ ọlọ́run gbé lọ sọ́mọ̀ ṣúbí aláhùn ọlọ́run jẹ́ kó àbí ẹ̀ sáwọ́ kọ́ ti fa wà máa kọta lóhu wà máa Isa wọn sì kàn má gbélé bò wà láti ṣú ìhàlà ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ lójú rẹ̀ ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ lójú rẹ̀ ẹlòmíì lọ pa ẹlòmíì lọ kọ̀ kò ṣe ẹni sáwọn mọ́ríyàmọ̀ aleyhisalaam ọlọ́run bá ti kú báwo fa àbúrò lò ọlọ́run ló gbé òkè lọ rẹ̀ àwa sọ̀kalẹ̀ láti òkè tó lọ rẹ̀ ẹ̀yìn sáwọn ti kú nínú àwọn sábẹ́ sọ̀rọ̀ àjọṣẹ́lá tòsí ìwà fẹ́ sọ pé ìyọ̀kan náà wà tí òkú agbọ́dọ̀ rẹ̀ rí nínú àwọn tí wọ́n máa ń wá sọ ní ìdírí ṣùgbọ́n tẹ bá wo kí sọ́sùn làbíyà tí àlèmọ́ mi dùn kẹ̀sí rí kan wọ́n mú gbogbo àwọn ọ̀rọ̀ wá tó fi rinlẹ̀ wípé màláìka kú ó padà pàdé ìdírí ìsinmi sọ́mọ̀ ó sì pa ìgbà kàgbẹ́yì gbogbo ẹ̀rí lásán kúrò ibi tá a lọ nìyẹn èèyàn kò ní ju síbi ayé wá wò owó òun má fò àìkú à ìgbà wo ni má fò òní kú torí pé tó o bá padà kú wà á padà sóra ẹ náà ni nígbà náà bá fún ẹ láǹfààní tẹ́lẹ̀ kù torí ọmọ orí ọmọ ọmọ orí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ generation mélòó nígbà tó wá wọjú orí ẹ o ti wọ two hundred nígbà tó ti wá wọ two hundred lọ́jọ́ orí yìí wọ́n wá wo àwọn generation ọmọ tó ti ní o ti níbi generation ọmọ mẹ́fà àwọn generation márùn-ún ti ti kú nu wọn ṣé kí ayé máa dùn gbé ló fi jẹ́ wípé nígbà míì ẹjọ́ náà bábá nífẹ̀ẹ́ ọ̀nà akọ́jú gbogbo ilé ayé nínú tí ọlọ́ọ̀ bá ní òun máa ń ṣe wàyàtàrọ̀ dàdù fi yìí tọ́nà bá ti fẹ́ ṣe ọlọ́run náà máa wo gbá ah, àyíkí má ṣe ewu ọlọ́run bá wọlé tóbi tó wọ́n ti sáré kí n ṣe ni àbí kí n má ṣe ni wà kọ́bùdù àrùwá àlùmọ̀mìnì òun ni pé kí ọlọ́run bá fún pẹ̀lú àwọn mòmìnì ànábì sallallahu alaihi wasallam ó ní mọ̀lákì Allah mọ́nì àrọ́dà ó ní mọ́nì àhábá ẹnikẹ́ni mọ́nì yòóhìbù liqa Allah àhábà Allah liqa àhùn. ẹni tó bá nífẹ̀ẹ́ kó pàdé ọlọ́run bá pẹ̀lú iṣẹ́ rere láti mẹ́fẹ́ ní ìfẹ́ lọ pàdé ọlọ́run pẹ̀lú iṣẹ́ rere àhábà ọlọ́run lè kọ́ à ọlọ́run bá máa nífẹ̀ẹ́ tí kò náà pàdé ẹ̀ wàá máa kẹ́rì lè kọ́ ẹni tó bá kórìíra ti pàdé ànábì sallallahu alaihi wasallam hadith kudusi ni ó lọ́nà bá wá sọ bẹ̀ wípé wàlá àtàrà dàlù fi ṣe é dàrọ́ dùn ó lè ní ọlọ́run bá àdékí ọlá ní kí wọ́n ṣe kí n ṣe ní tààrọ́ dùn òun náà ní pé ní bẹ́lú yìí méjì ṣó fi yé bìbọ́ tó bá tó pé àtàrọ́ dùn òun náà ní pé kéèyàn bá wò ká ṣe lè ní àbí kò ṣe lè ní àdé lè ṣùgbọ́n kọ́ náà bá máa lọ́ra pé lórí tó yẹ kó ṣe fílẹ̀ ọlọ́run wò kì í ṣe ẹgbẹ́ tó dàbí pé kò ṣe kí ni kó ló gba ẹ̀mí omi ni ó ní torí pé kí ni ìyọ́kàrà olùmọ̀ọ́tù kò nífẹ̀ẹ́ kù kí ló dé tí mùsùlùmí òfin nífẹ̀ẹ́ kù ẹ wọ̀rọ̀ méjèèjì síra wọn lọ́n àhábà nìkan àmọ́ ẹ tó bá nífẹ̀ẹ́ sí láti pàdé ọlọ́ọ̀ba àhábà lọ́ọ̀bù nìkan àmọ́ ó ṣe kó wá nífẹ̀ẹ́ sí gbà kéde ẹ̀kú lára.

jihadi sì ni ẹ̀yìn ló wà kó ṣòwò ni o tó ṣáájú ẹ wo òkúté ayé táwọn mùsùlùmí tí wọ́n bá yín ní mọ́kà ó sún wọn débi fáwọn òkè àyíkú gan yájẹ̀ sí lọ́nà èyí tó fi fi wá ṣe sí ìkákú bá wọn jà kákú àdóbi sọ́kùn máa lọ sọ́nà náà wà lákì lọ́kùn dáadáa jù lọ ìsìlẹ̀ ìsìlẹ̀ òmìnira àhàlà yà ẹ̀yin ara lè já sí rẹ̀ ṣe sùúrù wà iná mọ̀ iná kò lè dáná ó ta promise yìí lálùjọ náà a promise yìí lálùjọ náà kí ló bí ẹgbẹ́ kẹ̀yà yá sí Sùmáyà ẹ̀ wọ́n mọ̀ ọkọ̀ ẹ̀ sì wà ń bẹ̀ báyìí tí wọ́n fi ń ti tó ń ti lójú ara ọmọ ẹ̀ náà wà ó sì sùúrù ó sì sùúrù àwọn tí wọ́n jagun nílùú wọn léni wọ́n ti mọ tó jogun wọ́n bẹ náà fàlàfíà rẹ̀ ìwọ́n tó gun wá jà ètò wá gé àkọ́tì ẹ̀dá lẹ̀ darí tó bá wá rẹ́lò mi tó ń gbà wọn ọ̀dọ́ ní òǹgbẹ́ sùúrù alẹ́ yìí ọ̀lẹ́ ni ohun tó sọ ní pọ́ọ̀lẹ́ lànà bí sọ̀rọ̀ wọn àti ẹ̀sọ́ torí pàdánù náà ń bẹ àwọn mùsùlùmí sùúrù pé ẹ ṣe sùúrù àti kò wọ́n wá nígbà tí wọ́n bá wá pè yípo wá yá ọ ẹ gbọ́dọ̀ jẹ́ pé ẹ gbọ́dọ̀ jẹ́ pé mùsùlùmí ò kì í wí ìsìnkú rẹ̀ yẹ́kọ̀rọ̀ òyìnbó tó kórìíra kú sáré tó ní ìfẹ́ kú ló wá bí kó lọ́wọ́ sókè ẹ tó bá jáàbù kó má lọ́wọ́ sókè o ẹ̀fẹ́ sáré tí ó mú bá wà ní. torí fáwọn ọmọ òní fẹ́ gbọ́ ọlọ́mọdé aríkú ọkọ ẹ̀ ṣàmì ọlọ́mọdé aríkú ìyàwó. ọkùnrin wo náà ló ní ìfẹ́fẹ́ síyàwó ẹ̀ ìwọ tó fi jẹ́ ní àpọ́nlé láti bí ọdún márùn tó ti má gbogbo àwọn ìyá ọlọ́kà àdúgbò wọn ti ní ìsì ẹ̀ nígbà tí ìyàwó bá wá kú padà sí sọ one wàá wá jẹ tó ń gbé abọ́ àdúgbò fi ṣàdánwò fún wa so ikú nǹkan nǹkan ńlá ni lànà mi fi ní mi zikiri àádìmí ó ti máa ń fọ ilé adùn ẹ máa rántí ẹ lọ́pọ̀lọpọ̀ ẹ gbọ́n sáré bí gbé káàdì mo nà dá o tó máa ń fọ adùn ẹ ọkọ àtìyàwó adùn wà láàrin ikú bá dé o ti fọ nìyẹn ikú bá dé ó ti fọ obìnrin tó ti lọ́kọ rí sí ìlọ́kọ mọ́ látara pọ̀ pẹ̀lú òun ní kẹlẹ́ lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ ẹ burú ju obìnrin tó dàgbà tí ò lọ́kọ rí lọ torí òun ti mọ adùn ọkọ kódà kó jẹ́ pé ọkọ yẹn nígbà yí ẹ̀ ẹ̀ bàbá kíní olórí kíní kan wà ní olórí gbá ní kò ń ṣe gbà kò ń ṣàwò ẹ̀jọ́ lọ tán ẹ̀ wá rí gbogbo tó ní òṣè tẹ́lẹ̀ yẹn nǹkan yóò wá nílọ nílé mú tó kò ṣe nǹkan kékeré kò lè kú ilé tó ń tò á sì dàrú ẹlòmíì lọ́dọ̀ yorùbá wọ́n á ní fẹ́ kú tó bá ìbágbàlagbà ni ikú arúgbó ni ikú ìdùnnú ni inú ti ẹ́ ń dùn pé káwọn arúgbó lè yí máa kú kò sí ikú kan tó jẹ́ kú ìdùnnú tó di tó tó bá jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá dàgbà kò sí bó ṣe lè dàgbà tó ní gbogbo ìgbà tí ẹ̀mí bá ṣe ń bẹ lára ẹ̀ gbogbo tó bá ní ní dúkìá a fọwọ́ kàn ẹ wá wo ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ti para wọn torí dúkìá ṣùgbọ́n gbà tí bàbá yẹn bá sì wá ń bẹ̀ wàhálà dúkìá yẹn ò ní ṣẹlẹ̀ torí báwọn yóò ti wo bàbá tó ní ogún lẹ̀ báyìí ẹ rí pé lèmi ọjọ́ tí bàbá tó níbẹ̀ bá ti kú ilé yẹn di ahoro nìyẹn kọ́nà má fi ṣàdánwò fún wa àìmọye ilé àfà nígbà tá àfà wà láyé àwọn èkúté wọn tó bẹ́ẹ̀ fádọ́ àfà nígbà tá àfò òsìsì láyé mọ́ àfò wa bí ọmọ kan tó kéwú tí wọ́n mọ iye tíra tíra àwa di ojú àwọn eku wọn wá sọ di oúnjẹ ṣé tó rọrùn ní kú nìyọ̀ torí pé a gbọ́dọ̀ ṣe hadith méjèèjì gbọ́yé pé man ahabba liqa Allah ahabba Allahu liqa'ahu ẹni tó bá nífẹ̀ẹ́ láti pàdé ọlọ́run ọlọ́run bá máa nífẹ̀ẹ́ láti pàdé ẹ̀ ó ní fẹ́ tó nífẹ̀ẹ́ láti kú ìyẹn ló bá wọn tó jẹ́ wípé kò sẹ́bọ̀ kò sóògùn aburú ayé àtọ̀rọ̀ ni o ànábì sallallahu alaihi wasallam ó ní yabnu Adam tàdáwà ẹ̀yin ọmọ ànábì Ádámọ̀ ẹ máa wá ìwòsàn ewé àtegbò tọ́ba ló ní tó ń wò ẹ wádìí pa ẹ̀ agúnmu ẹ mọ̀ ń pa ẹ̀ yìí prophetic medicine ẹ ń pa àwọn modern medicine wa náà ń pa torí pé dájúdájú láàyò ń zìlù dáa ìlà sọ àìsàn àyàfi kó fi tì níbi tẹ́ bá ti wá ń ṣèwádìí lẹ́ẹ̀ máa padà discover pé nǹkan báyà lè ló fún nǹkan báyìí. kéèyàn wá wo pé àìmọ́ náà ló ń pààyàn ó wá ń ṣàìsàn ó wá sọ pé kò sẹ́bọ kò sóògùn ó ti ṣe mistake o ẹbọ ṣíríkù ò sí ṣùgbọ́n òògùn wà o paracetamol téèyàn bá lò ó pẹ̀lú ìyọ̀dẹ ọlọ́wọ́ba ó máa ń wo ẹ̀fọ́rí. àbí bẹ́ẹ̀ kọ́ ni amofri téèyàn bá lò ó pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bá ó máa wo typhoid àbí bẹ́ẹ̀ kọ́ ni àti àwọn oògùn oríṣiríṣi tá malaria tí olùsùn yá máa ṣe ìwòsàn tí nǹkan bá ṣe ọlọ́ni ayé kúbi ọlọ́ni ẹ ara fa ikú fúnra ẹ bá fọwọ́ ara fara o. ìwọ tó ń gbogbo kò ń parẹ́ ẹrù ni o má sọ pé ẹ̀ṣọ́ máa ń gbogbo láyé ànábì sọ̀rọ̀ máa lè ọ̀sán lánàá ẹ kò sẹ́rìí kò sẹ́rìí tó ní ká máa gbogbo ẹ̀rí wà o kò sẹ́rìí tó ní ká máa mu sìgá ẹ̀rí wà o nígbà táwọn tí wọ́n ń ta sìgá fún ẹ àwọn ẹni bí tí wọ́n nífẹ̀ẹ́ wọn fi oṣù rírí ayé àti tọrú bọ́n ṣe ń ta sìgá fún ẹ náà lọ́ ti ń sọ pé ó ta ta fún ẹ yìí smokers are liable to die young tó bá ti mu sìgá ẹ̀mí ẹ̀ ò ní kú o ó sì ní lálàáfíà o wọ́n wá sọ fún ẹ ìwọ náà wá mú sọ pé kò sí tọ́lọ́ ti ní kò dáa ọlọ́run sọ pé wàdà tó ń kò àyè kò ní láti àdúgbà bá fi ọwọ́ ara yín para yín o àwọn tó ti ta fún ẹ ti sọ pé òun a tá a ra sìgá tí àkọ́nà ti ká fi sẹ́nu wọ́n èyí tó wá fún wa mú yẹn tún burú ju tàwọn tó mú lọ wọ́n ní secondary smokers ewu títí wọ́n ju ti primary smokers lọ wọ́n nítorí pé tó mu sìgá tẹ bá wò di sìgá wọn yẹn ẹ̀rí pé fóòmù kan wà bẹ́ẹ̀ fóòmù yẹn máa ń sí ìbò ẹ̀ èéfín tó fẹ́ wọ inú títí ẹ̀ èyí tó ti sí ìbò ni ìwọ tó wá jókòó sí lẹ́gbẹ̀ẹ́ èyí tó ń wọ inú omo títí ẹ̀ ó burú jù tó wọ ara tiẹ̀ lọ ló fi jẹ́ pa gbọ́dọ̀ ṣọ́ra tó bá fẹ́ mú ìyàn lọ́rẹ̀ẹ́ láàtú sọ ìdí làbùdù tó bá fẹ́ mú ìyàn lọ́rẹ̀ẹ́ ànábì sọ̀rọ̀ máa lọ sẹ́nà ó ní onígbàgbọ́ òdodo ni kò jẹ́ kó jọ rẹ̀ mùsùlùmí tó kírun tó ń ṣe dáadáa ní ojújọ́ rẹ̀ wàlá àtúntò ìmùtà àmàkà ìlà tẹ̀kì tó bá wá fẹ́ fún ìyàn lóúnjẹ má fún ìyàn lóúnjẹ àyàtúkó jẹ tó páyọ̀ lọ́wọ́ bá wọ́n ní tá a bá jẹun tá a bá yó tán àmọ́ wá bẹ́kùbẹ́kù ẹni tí ò fáyọ lọ́wọ́ ọba nìyẹn ẹni tó bá jẹun tó yó tán tó dólù fáyọ lọ́wọ́ ọba bó ṣe máa fi ẹ́nájì yẹn sí lọ́wọ́ ọba lábá wá so irú àwọn ẹni yẹn ẹni tá a máa wá bẹ́kùbẹ́kù kiri má fún lóúnjẹ ẹni tó jẹ́ pé tó bá jẹ oúnjẹ tán á lọ fi sí lọ́wọ́ ọba àdọ́bí sọ̀rọ̀ máa lù ẹ̀sán láńkó lónìí kó máa ikú hapò òdodo ni èèyàn kan kò lè rí òkùnkù kódà bí tó le dé wọ́n sọ wípé bẹ́rìbẹ́rì kan àbí panípaní kan kò ní fẹ́ kí wọ́n gbé ìdà kọjá bí orí òun báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ni màláìka kú òun kò fẹ́ kú níbi tó jẹ́ pé kò sẹ́dà tó nífẹ̀ẹ́ kú màláìkà kú tó jẹ́ pé ẹwọ́ èèyàn tó ẹwọ́ ẹ̀dá tí màláìkà kú pa màláìkà kú kan náà yìí òun ló ń pa èèyàn òun ló ń pa àwọn àlùjọ nú o kó lè àtàwọn afáàkù mọ́lákọlì mọ́tò lẹ́nu ìwó kìlà rìbò ọlọ́run ní bá mi sọ fáwọn èèyàn pé àtàwọn afáàkù ó bọ̀ wá pa yí màláìkà mọ́lákọlì mọ́tò orúkọ òun jẹ́ àzìrá àyè táwọn ọmọ máa ń pè àṣàláyé òbí mọ́lákù yóò mọ̀ òtún màláìka kú lórúkọ ká lè máa rántí ẹni pé ńgbà tó lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ jìbìrì jìbìrì ìlú ni nígbà tó fẹ́ sọ̀rọ̀ mikael kò fi iṣẹ́ tó ń ṣe pè mikael ló pè nígbà fẹ́ sọ̀rọ̀ pa màláìka náà kò pé ní màláìka náà tí ó pè ní pé ya malik ọlọ́pẹ̀ ní malik lè yẹ́kùdé àlẹ́ ìnà ọ̀rọ̀kù ìyá ìṣe jù bá wa sọ ọba kó pa wá kí ya tó wa mọ́ ikú tí lé ayé tó bá wá di máa náà kúkú kò gbà rárá kò sí kú ẹ máa máa wà ń lọ gbére o lákọ́lé ti iná kò mìíràn nígbà wà ní ayé bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ kórìíra òdodo ni ẹ kórìíra òdodo so màláìka kú ànábì sallallahu alaihi wasallam ó nígbà tó lọ bá ti ní kí gbogbo ẹ̀dá kú tí màláìka kú bá ti kú fèrè tí gbogbo ẹ̀dá ti kú ọ̀nà àwa bí màláìka kú hadith kúlú sí náà ni nítalẹ̀ tó kù màláìka kú ni kò sí ìkọ̀kọ̀ náà kò jẹ́ kí ni kò sí ìkọ̀kọ̀ náà gbogbo ìyọ́ ti kú. yorùbá bá sọ pé ọlọ́run má ṣe wá lágbèrò tó ń pèrò sọ́kọ̀ tí ò bá wọn wọlé abẹ́rẹ́ kan gbàlẹ́kà kò ti pa gbogbo yóò gbàgbé rẹ̀ ọlọ́run aṣọ fún ìwọ náà kọ́ òyà mọ́t ìwọ náà kú gbàlẹ́kà kú náà wá kú gbàlẹ́kà kú náà yìí kí òun náà kú olùdọ̀sí láàrin kọ́tù ìwọ̀n gbogbo ẹ̀mí ló máa tọ́ kúrò àwọn màláíkà tó kù nígbò bá ti fún fèrè yẹn gbogbo wọn náà ti ṣe kí ni wọ́n ti kú. sọ̀kọ́nà bá lékè ọlá kó fi wá ṣe kò ní ẹ̀ dáadáa. ọjọ́ kẹyìn ṣáájú kó tó dé gbogbo wa náà máa kú o. sọ kéèyàn kan má fi kú dẹ́rù béèyàn kan o. ah àwọn àgbà hey àwọn àgbà kí làwọn àgbà bẹ́ẹ̀ ṣe àwọn apá ẹ̀ o àwọn àgbà ò lè pààyàn. tó lọ́nà ọ̀bùn sọ wípé yàtàwà fáàkùn àgbà àbíbẹ̀ kọ́ ni ọlọ́run sọ pé àwọn àgbà máa pa ẹ́ kí lọ́lọ́wọ́ bá sọ yàtàwà fáàkùn mọ́làkùnlẹ̀ mọ́ màláìka kù ni máa ń pa yàn àwọn àgbà ò lè pa wá ẹ má jẹ́ wọ́n fi àgbà dẹ́rù bà wá ẹ má jẹ́ kí wọ́n fi àwọn àgbà kọ́ má fi wọ́n dẹ́rù bà wá màláìka kù ló máa wá ọlọ́run bá nìkan olóbi agbára lórí eléyìí nínú nǹkan àkọ́kọ́ tí a ṣe rẹ̀ wò ẹ́ tí a bá kú àbá àti òkú ṣáájú kálífì àmọ́ tó dé ònáka àmàrà àwọn àmì kan wà nínú àmì iṣẹ́ pẹ́pẹ́ ikú ikú a máa mú kó wá lọ sọ́hùn ikú a mú kó wá lọ sọ́hùn ṣùgbọ́n tí ọjọ́ bá wá dé gangan tọ́jọ́ ìfẹ́ parẹ́ gbogbo ẹ̀ tó bá ṣẹ́kù ọlọ́run á kó wọn lọ lẹ́ẹ̀kan náà gbogbo wa la máa kú kálukì àmọ̀ tó wá dé àwọn àmì kan wà tó máa gba wájú ẹ̀ àwọn àmì yìí wọ́n pín sí méjì alàlámọ́tù asúbùrọ̀ wàlàlámọ́tù alìkúbùrọ̀ àwọn àmì ńláńlá àti àwọn àmì kéékèèké àwọn àmì ńláńlá yìí ànábì sallallahu alaihi wasallam ó ní mẹ́wàá ni wọ́n kà àwọn àmì kéékèèké ìwọ wá pọ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ àwọn àmì kéékèèké ìwọ àlè wọ́n ń bá twenty ní ìtànàbí sọ̀rọ̀ àyọ̀sálá tí ó sọ fún wa ní ṣókí láì ní máa lọ síbi àwọn ẹ̀rí bí ẹ̀ta tó nàrí ìgbédìdì àlọ́bí sọ̀rọ̀ àyọ̀sálá alámọ̀tò nínú alámọ̀tì sáà nínú àwọn àmì wípé àlùkí àmọ́ ti dé òun ni bíbélì di ànábì sallallahu alaihi wasallam bíbélì di ànábì sallallahu alaihi wasallam ànábì sọ wípé ana wà sáà kàhàtẹ́yìn ànábì ṣe báyìí oníṣe rí dídé mi àti àlùkí àmọ́ orí báyìí ó ṣe báyìí ó ṣe báyìí àwọn méjì wọ́n ti kiri wọ́n sún mọ́ra gan pé dídé tí mo dé yìí o àti àlùkìyámà fọsùnmọ́ra nínú àwọn àmì kéékèèké pé àlùkìyámà ìyẹn sọ fún wa pé àlùkìyámà ti ṣe kí ni jọmọ́ ó ti súnmọ́ ìgbà táwọn òbí wa sọ pé àlùkìyámà ti súnmọ́ láti ìgbà wo sí ìgbà wo jọmọ́ a ti lo over fourteen hundred years báyìí one thousand four hundred years kọjá àti forty kọlá wáyé yẹn ti rí ká sọ pé àti bí fifty àti fifty three years torí pé kí wọ́n tó gbé àlọ́bí sọ̀rọ̀ àjọ sálárì gẹ́gẹ́ bí òṣìṣẹ́ thirteen years ló lò wọ́n kàárí tá a bá fi kún ìgbà tó ṣe yíra sí àsìkò tó jẹ́ eh, one thousand four hundred and forty years tá a bá fi kún thirteen ó jẹ́ one thousand five hundred and thirteen years láti ìgbà yẹn títí òṣùwọ̀n tọ́ba kò súnmọ́ kẹ̀ ìtumọ̀ ẹni wípé tí wọ́n bá lálùkì àmọ̀ súnmọ́ tó bá wọn náà bá five thousand years lásìkò táwa yìí ó súnmọ́ tó bá sì wù ọ lọ́wọ́ ọba ọlọ́run ní láàyà tí ìhìn ìlà bá dà ọlọ́run ní àlùkì àmọ̀ ní bí àyàfi lójijì júmọ́ àtàwọn òwájú àlùkì àmọ̀ lè dé ìjọ júmọ́ àyọ tó rọ́jò júmọ́ náà ló máa jẹ́ gbogbo àwọn mẹ́wàá yẹn torí pé gbogbo àwọn kéékèèké ta fẹ́ máa kà fún wa gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀ mẹ́wàá yẹn la wá ń retí ànábì sallallahu alaihi wasallam ó sì ní kí mẹ́wàá yẹn bá ti dé báyìí tẹ́yọ kan bá ti ṣẹlẹ̀ ó ní wá máa ṣẹlẹ̀ tẹ̀léra wọn bí ìgbà téèyàn bá mú ilẹ̀ kẹta so pọ̀ tí ẹ àbí tẹ̀sùbà fọ́ọ̀n tó bá lo tẹ̀sùbà kí tẹ̀sùbà bá wá já tẹ́fẹ̀ pé a máa da tẹ̀léra wọn báyìí ànábì sallallahu alaihi wasallam tẹ́yọ kan bá ti ṣẹlẹ̀ báyìí ìrúkú àsìkò tí ò ní pẹ́ rárá ni so láàrin èyí táwa ẹni dúnmà tó bọ̀ ẹ̀ àlùkí àmọ̀lé yìí èèyàn máa ń gbára nílẹ̀ fún un ànábì sọ̀rọ̀ máa àlùwọ̀ sẹ́là ó ní gbígbé dìde òun àti àlùkí àmọ̀ ó ń tọ́ka sí pé àlùkí àmọ̀ ti ṣe kí ni ó ti dé bákan náà nínú àwọn àmì ìṣèkọ́ ọ̀pọ̀lọpọ̀ kọ̀ọ̀rọ̀ àwọn tí ó jẹ́ fífọ́ òṣùpá tó sì padà sí méjì ọlọ́run ní kí wayo ti sàájú wà ní kọ́mọ̀rù wà ní àyàtà ìrọ̀ ibú wà yàkó olùsíṣirò lòtẹ̀wọ̀. ọlọ́run ní ìkọ́tàbọ̀bà ti sàájú ọlọ́run ní ti súnmọ́ ọlọ́run sọ lóòótọ́ àìsúnmọ́ fi kọ́mọ̀rù ọlọ́run ní ọlọ́run ní àlùkí àmọ́ ìsúnmọ́ wà ní sàkọ́ ìkọ́mọ́ oṣù bá ti pèsè sí méjì àwọn èèyàn lọ bá lọ sí sọ̀rọ̀ àyè ọ̀sẹ̀ ṣẹ́ẹ̀mẹ́ pé àwọn kèfèrí máa ń dára wọ́n ṣàfẹ́ rí àmì ìyá wọ́n fẹ́ rí mílẹ́kù ohun táwọn èèyàn máa ń wá káàkiri lé kí ló ń wá kiri wọ́n kò sóri mílẹ́kù mílẹ́kù mílẹ́kù òun ní láti wá kiri èyí tí ò wá mílẹ́kù àwọn wá kàrọ́mọ̀ kàrọ́mọ̀ iṣẹ́ ìyanu kọ́lá fáńrì lórí omi òun náà fẹ́ kí wọ́n ṣẹlẹ̀ sóhùn kàrámọ̀ kọ́lí táfà yẹn bá ti mú ọ péyàn kan bá ń síkì báyìí táfà yẹn bá ti fi ọwọ́ kan báyìí àrẹ àdé ìyá sírèjì òun náà wá rú ẹ̀ kiri bí wọ́n lè bẹ̀ẹ́ fẹ́ di ọlọ́run mi ibùn tèmíà ó ní àìsíkọ́ ọ̀rọ̀ tó àìsíkọ́ ọ̀rọ̀ tó kọ́ ìrònú mi ń tọ́lá bẹ̀rẹ̀ kàrámọ̀ ó ní kéèyàn dúró déédéé ó lóore ju kéèyàn máa wá kàràmọ̀ káàkiri o kàràmọ̀ báwo ló bá ṣe máa ń fún ìyẹn náà ní sẹ́yìn àná kọ́ọ̀rì kò nílẹ̀ àdá ohun tó ya pa ń tà mọ̀ ohun tó ya pa ń tà mọ̀ ó ń tà mọ̀ ni pé téèyàn bá da omi sínú eh, kílọ̀pù bá eh, apẹ̀rẹ̀ kí ló bá ṣẹlẹ̀ omi yà máa yòó káfà wà bọ́ tí wọ́n ṣe láti gbẹ́ ìjọ́bọ̀ ọlọ́ọ̀bá ti fi agbára lé mi lọ́wọ́ kò fẹ́ ṣe kàrámọ̀ àfà bá gbé omi dání wọ́n bá rán omi sí wọ́n rán omi sómi kú olú yóò bá yóò àwọn Allahu Akbar nǹkan tí kan o mùsùlùmí òun wá lọ ẹ̀kí ilé ìjẹun tí a gbọ́dọ̀ sọ kọ́lọ́ fi wá ṣe kò bí ọ̀la náà nínú àwọn nǹkan tí ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ ẹ wàá rà wọn kèfèrí wọ́n wá sọ fáànọ́bì sọ̀rọ̀ àlè ọ̀sẹ́lá pé ká lè gbà fáànọ́bì ni ẹ́ òṣùpá tà wò lókè sọ pé kó jábọ́ tó bá sì ti jábọ́ lẹ̀ òṣùpá ó là sí méjì ó ti ṣẹlẹ̀ wọ́n ṣe àkọọ́lẹ̀ kọ́mọ̀ òṣùpá yẹn sì ó sì wálẹ̀ báyìí ó là sí méjì ó sì padà sọ̀rọ̀ wà á yà ọ àyàtà ìyọ̀ ìbò ọlọ́run ṣùgbọ́n ọ̀sẹ̀ lè rí ẹ̀ tí wọ́n bá tún rí àmì náà irú ìtọ́rí náà ìyọ̀ ìbò wà á kó lò sí ṣe ìmùsẹ̀lẹ̀. Ah! Ah! mọ́mọ́ yẹn gbóná ó ń padó gan ṣé mẹ́kọ́ tó yẹ kó sọ ní Allahu Akbar wọ́n ti àtìlámù náà ọlọ́run ti gbà sílámù ah! ọdún ògbóná òjò wáyá kóòlù sí ìlú ní ọ̀rídù wọ́n rí báyìí wọ́n tún borí ìlú kò sí nǹkan bẹ̀. ló fi jẹ́ wípé táwọn èèyàn bá ti ń béèrè fún iṣẹ́ ìyanu wọ́n wọ́n máa ń pa látàrí ẹ̀. òdodo ni mùsùlùmí máa ń wá wàtẹ̀lé àtẹ̀rí tó bá ti lẹ́yìn ó ti tán kọ́nà tó wá ṣe kò jẹ́ rárá ó ti méjì. nínú àwọn nǹkan tó jẹ́ àmì àmì jọ̀ọ́ gbèdé àlìkìyàmà òun ni bíìtàtú àdàjàlì ìgbédìde àwọn dàjàlù dàjàlì àìkàtà onírọ́ ní jẹ́ dàjàlì onírọ́ tó gbogbo ṣé pẹpẹ tó ń pè dàjàlì dàjàlì tó bá ń pè ní antichrist òun náà onírọ́ ni níbi wọn tó bá wá pa aṣọ fún jésù lòun olùgbàlà lòun ṣé gbogbo àwọn tí wọ́n sọ pé Jésù wọ̀ kò ní pẹ́ bímọ ọjọ́ dídàjá ni bá bímọ tẹ̀lé lọ kò sí yé méjì bẹ́ẹ̀ torí ẹgbẹ̀kọ́ náà máa sọ pé kí ní kan sixty sixty tàbí wọn mọ tó ń débẹ̀ tó bá sì dé wọn ní recognize it torí báwọn ènìyàn bá dùn máa owó làwọn fẹ́ sìn dàjáàlì ti máa kó wa dàjáàlì tá à ń sọ yìí àdánwò ẹ̀ pọ̀ tọ́nà bá fún wa ní àǹfààní jọ wájú a lè rọra wo díẹ̀ ní àwọn àdánwò dàjáàlì ó pọ̀ gan-an àdóbi tó máa lò ọ̀sẹ̀ lọ́wọ́ ní kò sáà lọ́wọ́ nìkan àyàfi kó kí ìwọ̀ fáwọn èèyàn ń padà. ṣé wàá rí dàjà láyé tá a wà yìí àwọn èèyàn ní ìgbàgbọ́ pàwọn fẹ́ sìn òun sì làwọn sìn oríṣiríṣi ètò ìsìn ló ṣẹlẹ̀. ẹ rí wípé ní àwọn ìlú òyìnbó ní ojú òdì ìfẹ́ wọ́n ní wọ́n fẹ́ máa describe ẹ̀ eh, àwọn chips kan àwọn èèyàn àwọn kan bíi sim card same card yẹ kí nọ́mbà kọjá rẹ̀ six six six six six six yìí ànábì sọ̀rọ̀ náà lò àtàlà sọ fún wa nípa ẹ̀ kí ló sọ fún wa ó ní dajal ọmọ akọ́ sórí ẹ̀ báyìí káfíọ̀ àwọn àfáàní tẹ bá wo káf pàf àti rọ mẹ́tẹ̀ẹ̀ta náà ló jọ ní kíkọ sílẹ̀ ohun táwọn fèsì yìí máa wọ pé àfíìsì làwọn retí àlóyè sọ̀rọ̀ àdìọ̀sẹ́lá wá ní gbogbo mùsùlùmí tó bá ti rí bá pẹ̀lú àkáńbìlì ni wọ́n kọ sílé kò ní tẹ̀lé ṣùgbọ́n àwọn bóyá fífi ó bá gbé owó wá ẹ̀rí bí àwọn tó jó lórí nínú orí táwọn kọ̀ọ̀kan wọ́n máa ń pè dàdé àdìrí rainman ọ̀rọ̀ ju olùgbọ́tọ̀ lẹ́ẹ̀fi ni pé ó wà ní àwọn music album àwọn olórin míì láwọn òyìnbó yẹn tí wọ́n bá ń kọrin wọ́n á máa sọ pé rainman afáwọn lówó nígbà bá ti ṣe ń sọ ẹ̀ sì rí nínú àwọn fídíò wọn yẹn ẹ̀ máa rí tí wọ́n máa ṣe nǹkan bí òjò báyìí owó á sì máa sọ kalẹ̀ àwọn ẹni ìdàjà àlè làwọn gbà pé àwọn ń ṣe àwọn èèyàn lébi sì ni àwọn kàdìkàdì plan ni pé àwọn plan kalẹ̀ fún dàjà àlè àdánwò yìí débi pé ó wà fẹ́ jọ wọn lágbáwá tó pọ̀ ó wà fẹ́ tì wọn tó pọ̀ ó dẹ̀ àfẹ́tì ọ̀gọ̀rọ̀ òwe tí wọ́n kọ́ pàápàá jùlọ àwọn ọ̀lẹ́ ìwé literatures táwọn lárúbáwá kọ wọ́n fi arákùnrin kan ní nínú àwọn tó gbajúmọ̀ ni ó kọ síra kan wọ́n pè ní àbùdáwò àárọ̀ tìrà àbùdáwò àárọ̀ tìrà the children of our world nínú àwọn fíìmù burúkú táwọn ọmọ máa ń wò dáadáa kí mo ní wọn polúkọ fíìmù yẹn mo dárúkọ ẹbí ìjọkọ ọmọ kan láwọn mọ ó dàbí kan bá ń pẹ ẹnìkan Michael wà ń bẹ báyìí àwọn fíìmù bí àwọn kòríà fíìmù báyìí ni àwọn sírìsì báyìí season fíìmù ni kí lè polúkọ ẹjọ rẹ. Now, the man called God. Now, ṣẹ́rí kí nìyẹn ni wọ́n ti ja ọlọ́wọ́n ba lógun rí ó tí mo wá ń sọ yìí ẹni tí mo fẹ́ rántí orúkọ yìí nínú àwọn ọmọ lárúbá tó jọmọ mísírọ̀ tó kọ síra pé sọ yẹn bí ìgbà tó translate the man ni, ẹni tó bá ti wò ó rí èmi ò wò ó rí ṣùgbọ́n wọ́n ṣàlàyé ẹ̀kọ́ lọ àdẹ̀ráwà burú tó wà bẹ́ẹ̀ wọ́n láwọn kan wà bẹ́ẹ̀ Lucifer àbí ó tí wọ́n sọ ní fíìmù yìí náà ni pé ó dàbí pé ọ̀kan sọ pé bẹ́ẹ̀ ni ó tí wọ́n fẹ́ sọ bẹ̀ ni wípé ọlọ́run ṣàbòsí sí Lucifer àwọn tó sì jẹ Michael àwọn angel wọ́n fa àwọn kan wọ́n fi ṣe bíi angel nínú wọn àwọn ìyẹn wọ́n sọpọ̀ sí ọlọ́run gbogbo àwọn ọmọ ogun tó wá wà ló fíìmù yìí àwọn gbà kó fẹ́ lọ bọ́ àwọn fẹ́ gbèjà èṣù torí kọ́nà ọba ṣàbòsí wá ìtọ́nà ọba ní kó forí kọlẹ̀ fún ádámù wá ìtọ́nà ọba torí ẹ̀sìn ìlú sí gbogbo àwọn eléyìí náà irinṣẹ́ tàbí àìlú. so àìmọye oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ wípé dàjáàlì jíjáde tiẹ̀ náà torí sábà ní sọ̀rọ̀ àdìọ̀ sẹ́lá ń sọ olóòjù ìjáde dàjáàlì gẹ́gẹ́ bá ṣe sọ kó wà láyé kan báyìí láti àtìkọ́ lóṣà gẹ́gẹ́ bá lọ́ọ́ sọ̀rọ̀ àwọn sẹ́lẹ̀ tó fi rẹ̀ fún wa. tó sì di fáìf ayé ẹ̀ òun náà máa jáde wá látàrí yẹn. àwọn èèyàn sì wá táwọn tó fẹ́ sìn wọ́n ń wá gidi. gbogbo àwọn tí mo náà ṣe rìsáàtì yẹn náà kò ṣe pé wọ́n wá pé kọ́lé wọ́n wá ní o kọ́lé bá ọlọ́run àwọn ibi tó wà ní. lẹ́fìrí pé léde sí ó ń pa ọkọ ní illuminati gbogbo táwọn fúlàní lórí nìyẹn àwọn àdánwò oríṣiríṣi tó títà sí àlùbádé nínú tó máa kó wá á ní owó lẹ́bi ní gbé láyé lẹ́bi gbogbo tó ń di owó lórí ayé àwọn ọlọ́kàn dúró ẹ̀ àwọn ẹni òṣùwọ̀n ìlú tó bá fẹ́ ba ọrùn owó wọn jẹ́ ẹkọ́nọ́mì wọn àwọn ẹni náà lọ́wọ́ á di ẹ̀ ìlú tí wọ́n bá ti fẹ́ kí káràkátà wọn lọ dáadáa wọ́n mọ̀ bí wọ́n ṣe ń ṣe sòtí dàjáde náà bá dé a ní agbára láti sọ àwọn kan di olówó a sì ní agbára láti sọ àwọn kan di olòṣì gbogbo ẹ tó bá ti tẹ̀lé dàjáde a máa fún wọn lówó so àwọn tí wọ́n ń sin owó láyé lẹ́ta wà lẹ́nìí tí dàjáde bá dé gbogbo wọn máa tẹ̀lé náà ni nínú ẹ̀ nínú tí Ànọ́bì sallallahu alaihi wasallam fún wa òun náà ni wípé dàjáde a ní agbára láti máa fún àrùn ká láti máa spread àrùn oríṣiríṣi àwọn táwọn náà wò pọ́ ọmọlẹ́yìn ẹ̀ làwọn fẹ́ jẹ́ ẹ̀rí péléèdì tí wọ́n bá sọ páàrùn kan wà ń bì kan tí wọ́n bá máa wádìí lọ wádìí bọ̀ wọ́n ní àwọn kan ni wọ́n produce àrùn yẹn láàbù báyìí báyìí ṣe ni wọ́n ti produce yẹn torí pé wọ́n fẹ́ gbà ń bẹ̀ ẹ̀rí pé wọ́n sọ bí wọ́n ti produce HIV fún wa àbí ẹ̀kọ́ ni wọ́n sọ nígbà tí àtàwọn àìsàn oríṣiríṣi káńsà ní gbogbo ẹ̀yẹ àwọn kan ni wọ́n dìbẹ́ lọ́pọ̀ ẹ̀ ìní wa kẹ́kọ̀ọ́ jẹ́ pé wọ́n tó ògùn bí fún wa tó wà lára wa jẹ́ láwọn tó lè dáàbò bo àìsàn lára wa fi jẹ́ pé gbogbo àwọn eléyìí náà àmì àwọn fi ń àdọ́bí sọ̀rọ̀ kó lóhun yẹ̀dẹ́ àìlòrò wà gbogbo wọn pátápátá ni wọ́n máa kílè mú pàdánù bí ọlọ́run làwọn tí gbogbo wọn bá ti dé pé ànọ́bì lèlé náà ànọ́bì lèlé náà sòfẹ́ bá ti rẹ tó kílè mú pàdánù lòun dàjà lè kọ́ náà lòun náà ṣùgbọ́n lórí wọn tó wá jẹ́ dàjà òun náà ni màsílù dàjà àyè màsílù dàjà tó lórí gbogbo wọn yìí àdókè sọ̀rọ̀ máa lò sẹ́lá ó lóun lọ kọ́ wà kọ́ọ̀lù rọ́bà náà ẹ rí àwọn ọmọ náà tó bá di ní ọjọ́ gbèdé àìkíyàmọ̀ wọn máa sọ pé rọ́bà náà ìwọ náà wọn bá wa. àrìnà làdẹ́yìn àgọ̀lá àdàbílẹ̀ ìjídìí wọlé ìwọ náà jẹ́ ká fi èrí ìgbé wá síwájú wa jẹ́ ká fojú rí àwọn méjì tí wọ́n sọ wá nílé ayé bìnàlè jíndínwálé èèz nínú àwọn àlùjọ ọdún àtọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn àfáàní ẹtú jẹ́ ẹtú ń sọ nínú àlùjọ̀nù òun náà ní èṣù ìbílẹ̀ wàlẹ̀ èṣù ẹtú ń sọ nínú nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà ní dàjáì wàjà ẹlùhùmọ̀ táṣà àkìdámìnà ìwọ náà bá bá wa kó wọn lẹ̀ báyìí káwa máa tẹ̀ wọn lórí mọ́lẹ̀ báyìí káwọn wà ní ìsàlẹ̀nu iná káwa wá wà lókè wọn líyakúnà mí nà lásìpàlẹ̀ kí wọ́n bàbá fẹ́ nínú ẹ tó rilẹ̀ tó rilẹ̀ jùlọ ṣùgbọ́n sáwọn náà fẹ́ kúrò náà ni kọ́nà bá ṣe wá lọ́mọ náà kọ́nà bá kà wá mọ́ náà tí wá ní kọ́fì dàjà àlàyé ìdílé sí àwọn kọ́ lè máa máa ṣe wọ́n kọ́ lè máa tẹ̀ wọ́n lọ́lẹ̀ torí àwọn ọmọ náà máa ṣe yẹ kọ́nà kó má fi yàgbẹ́ ọ̀kọ̀ọ̀kan wa. nínú tí a fi mọ̀ pálùkì àmọ́ dídé àwọn òkúrọ̀ yìí wọ́n wá pọ̀ lórílẹ̀ ayé wọ́n ti ọlọ́run bá máa kó ìmọ̀ kúrò lẹ̀ ìmọ̀ tó ṣàǹfààní àlẹ́ ìlú náà fẹ̀rẹ̀ ìmọ̀ tó ṣàǹfààní ò ní pọ̀ lórílẹ̀ mọ́ ìmọ̀ tó ṣàǹfààní sí ló máa ń bí àlàámọ̀lù sọ̀lẹ̀ òun ló máa ń bíṣẹ́ rí kò wá ní bíṣẹ́ rí mọ́ lórí ilẹ̀ nígbà tí ìmọ̀ tó ṣàǹfààní ò sí mọ́ àlọ́bí sọ̀rọ̀ máa ń wọ̀ ó ní wàyà kọ̀bàdù lẹ́yìn ọba mo máa kó ìmọ̀ dáadáa kúrò lórí ilẹ̀ pẹ̀lú kọ́nà ọba mú àwọn àǹfààní rẹ̀ kúrò lórí ilẹ̀ lẹ́bi ni wípé tí àwọn àfa ara rere tí wọ́n bá jáde láyé nígbà míì ẹ lè má rí irú wọn mọ́ àbí kẹtù rí irú wọn kó pẹ́ ẹ wo àwọn ọkàn nínú àwọn àfa tí wọ́n súnmọ́ sí kò dáwà yìí láti ìgbà tí kò ṣe bí àtìkú láti ìgbà tí kò ṣe bí àtìkú tí kò kan yé mi ti kú ayé òfin bẹ̀rù àfa mi tòde kò sọ nílẹ̀ nípa ìmọ̀ nípa ìráyé sá nípa ìmáṣe lọ́wọ́ ọba nípa ìdúró lélẹ̀ ló fi jẹ́ pé léèdì gbogbo tí yorùbá bẹ́ẹ̀ fi ṣe sí lẹ́tọ́ bá fẹ́ tẹ̀lé bí àlóbi sọ máa lọ sọ́dá ti fi kọ́ wa àti kó wo kí ni ibùdó tèmi àfidá sí kò ń ṣe ní tàásù kò ṣe pé torí pé àwọn nìkan là fà rárá lè àgọ́mọ ti fásitì láyà àlẹ́ ìdìbò torí pé ìdẹ̀ra tọ́nà ọba ṣe fún wọn yóò pọ̀ àwọn sì ni wọ́n súnmọ́ wa jùlọ àwọn àpá àtọ́nà ọba ti wọlé tó pọ̀ báyìí lọ. bí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn nípa àwọn tọ́pìkì tó pọ̀ lẹ́yìn àyàfi kò wo tí kò tèmi àsọ. tí ò bá wo tí kò tèmi àsọ gbogbo àpá àtúgbà kàdí rẹ̀ wàá rí pé wọ́n mú mi ẹ̀ látara tí tèmi àsọ àbí ló kàn yìí o nígbà tí kò kẹ̀síìrì tẹ̀sí ìwò ló lẹ́gbẹ́ ìwò tẹ̀sí ìwò ṣe. fàtàwá ìlú kẹ́míà gbogbo fàtàwá lẹ́nu ara ẹ̀ ló ti jẹ jáde. tẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa ìbádà àti ọ̀gùdíyà tí ìlú kẹ́míà kọ ara ẹ̀ ló ti jẹ jáde. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ bá lọ sọ́dọ̀ ìlú kan yìí àlìyẹ òbí òun náà tún ṣe bẹ́bẹ́ gbogbo ìwọ àfáà ẹ̀ táfẹ́ òun tún kọ gbogbo ẹ̀kú wa ó tún wá ṣe àlékún àlàyé lé lórí àwọn àfọ àtàlùsọ yìí Ibn Rajab al-Hanbali láti ìgbà táwọn náà ti lọ ẹ̀fẹ́ lè rí àfà tó jẹ́ wípé ibi tí wọ́n dé iṣẹ́ tí wọ́n ti wọ́n ti rú ẹ̀. Ibn Hajar al-Asqalani iṣẹ́ tí bàbá yìí náà ṣe nípa ìmọ̀ jẹ́nẹ́rálì pàápàá jùlọ nípa ìmọ̀ hadith ẹ̀ ní ráfà tó ṣe bẹ́bẹ́ bí o tẹ́lẹ̀ ń ṣe nígbà tó bá sọ pé èèyàn kan kọ tírà tó lé three hundred kẹ wá wo tírà ẹ̀yọ kan náà wọ tírà yìí ẹ máa rí mi tó jẹ́ pé volume tiẹ̀ fourteen ni volume tiẹ̀ fifteen ni tẹ bá wo pages tó ní pages tí tírà kọ̀ọ̀kan nílé máa jẹ́ bí seven hundred ẹ wá bá wo kébo ni wọ́n ti kọ́ ṣé wá rí èèyàn tó wá lè appreciate ní sáà ń sọ yìí bí o ṣe pé tó bá tún wá wo kí ni content tó wà nínú tírà yẹn tí wọ́n bá ń sọ pé síra mi wọ́n kọ lórí ni bùlúkùlùmùrọ̀ bùlúkùlùmùrọ̀ èèyàn mélòó ló há bùlúkùlùmùrọ̀ mú nàìjíríà èèyàn tó kéré bùlúkùlùmùrọ̀ mú yìí sì ni orí nínú ajá rẹ̀ ti kọ́ jáde kí sì lórí ẹjọ́ kí lórí tó fi kọ́ jáde ó kọ́ jáde fún ọmọ ẹ̀ pé ah, òun bízì àti jókòó ti ọmọ yẹn láti máa kọ́ kéwò rọrùn ọmọ sì ti wọ kéwò ó wá kọ àwọn àdéhùn yẹn jáde kó yàgbà máa hà gbogbo fíkìú wa lé ní gbogbo fíkìú lé ní orí ìdíra yìí náà gbogbo olùwòrán alimọ́ọ̀mù náà wà lójú ó lò forty five years láyé àwọn iṣẹ́ tó fi sílẹ̀ gbogbo wa lé ní pẹ̀lú kọ̀ǹpútà àti gbogbo ẹ̀ tó wà ní ayé tálẹ̀ tó sì ṣe iṣẹ́ táwọn èèyàn ṣe tálẹ̀ tó sì ṣe àwọn tíra pọ̀ táwọn àfa yìí kọ téèyàn bá jẹ́ student of knowledge tí o bá ń kà gbogbo àwọn èèyàn lénìí nínú àwọn tíra ìmọ̀ àbí ilẹ̀mù lè èròjà ìbá padà rántí orúkọ tíra yẹn àfa tó kọ àlèmọ́bù mi zi ṣẹ́rí tíra tó kọ yìí mi ní sọ̀rọ̀ lọ lórí ẹ̀ títí torí pé àwọn ìmọ̀ tí ò kọ́ mọ̀ ni ṣùgbọ́n àwọn kan wọ́n wá padà kọ àlùmọ́ọ̀jà balùwọ̀ fáhàrì àwọn ilé àlùmọ̀sẹ̀ ṣèlú àwọn tí wọ́n ṣe mùsùlùmí ni tí wọ́n ṣe rìsáàṣì nípa Islam wọ́n wá kó gbogbo àdìkà lórí sọ̀rọ̀ lálẹ́ sọ́lá jọ àwọn tí làbí bẹ́ẹ̀ wá kọ̀ wọ́n wá fẹ́ ṣe gẹ́gẹ́ bí afẹ́bí pé tí ẹ bá wá hadith báyìí ẹ máa rí inú síra báyìí nọ́mbà báyìí àwọn tí wọ́n ṣe wọn lè bí bí mẹ́jọ làwọn asọ́lá tí wọ́n kó jọ lórí ẹ̀ ó dẹ̀ ní iye ọdún tó tèkì wọn gbogbo iṣẹ́ tó wá ṣe ìtẹ́ bá gbé sẹ́gbẹ̀ẹ́ tí àlèbí sí kọ kò tún lé pàbà àwọn èèyàn yìí nì ọlọ́ọ̀bà ní kí ọlá ó kọ̀ ọ̀yọ̀ wọn kó mọ̀ yìí ni láti lè dá gbogbo ìmọ̀ ẹ̀sìn lọ́lọ́ọ̀bà ṣe gbé wọn nìyí so tẹ́ bá wá kúrò lọ́dọ̀ títí wọn tẹ́ bá wá sí àsìkò wá ń bí láti ìgbà tí al-Imam al-Albani rahimahullah tó ti jáde láyé láti kọ́ bí iye two thousand tó ti lé sí iye lẹ́nu àfa láti ìdì tó mọ hadithi tó al-Imam al-Albani àti ìmọ̀ lórí ilẹ̀ téèyàn bá fẹ́ kó ti hadithi lẹ́nu tó fẹ́ káwọn èèyàn mọ̀ hadithi ó fẹsẹ̀ rí lẹ̀ kódà kò jẹ́ rìsájà tó ti ṣe wádìí tó orí pé nínú wádìí ẹ̀ àríṣe fẹsẹ̀ rinlẹ̀ tó bá fẹ́ kó tún níyì lójú àwọn èèyàn ó ní wéètì ó gbọ́dọ̀ tún sọ wípé sọ háhàhù alálìbáyìí ìmọ̀mù àlìbáni sọ pé sọ̀hìn ni hasanu wà lálìbáni ìmọ̀mù àlìbáni sọ pé lálàáfíà tí èèyàn bá ń sọ̀rọ̀ pa fífẹ́ àti àwọn ìmọ̀ tó kù nípa ìmọ̀ Islam tí èèyàn bá dọ́dọ̀ àwọn sẹ́ẹ̀kù tèmi láti ìgbà tí bàbá yìí ti kú àfáà tó jẹ́ pé iṣẹ́ tí bàbá yìí ṣe tó ti kó irú ìmọ̀ tó kó jọ yìí ó mà wọ́n lórí ilẹ̀ àbí ká sọ fáà sí ìmọ̀ téèyàn bá dọ́dọ̀ ibùdó báàsì nípa pé kí èèyàn dá sí ọ̀rọ̀ àwùjọ mùsùlùmí ní gbogbo àgbáyé àti bí àlámọ̀rí wò ṣe ní dàrú kákọ síra fáwọn èèyàn pa ohun tó máa tún ẹ̀sìn wọn ṣe tá tún àkídá wọn ṣe tá tún ẹ̀mí wọn ṣe láti tí bàbá yìí ṣe kú ẹ tó ṣe irú iṣẹ́ tí bàbá yìí ṣe máa kiri àbí kó bá ṣe tíra tá à ń kà lọ́wọ́ yìí láti bí ọ̀sẹ̀ méjìlá sẹ́yìn ìdójọ́ sẹ̀lẹ̀ ẹ̀sàlá lèmi kẹ́ wò pé tíra pépé yìí tó jẹ́ pàtúmọ̀ ẹ̀ gbogbo tá a kà bẹ́ẹ̀ àti ka five pages nínú nǹkan bíi twenty five pages adẹ̀tí ló kẹ́ sí wìí ẹ̀kọ́ kọ́ ní lubas láti gbàgbọ́ ti lọ àwa sì rẹ̀ lómi tó dìde tó dé pa àwọn àfa wà láwọn àfa ńláńlá àwọn àfa ńláńlá ta tún wá sọ pé wọ́n wà yìí ọjọ́ tí wọ́n bá tún ti jáde láyé ẹ̀ẹ́dún ní irú wọn mọ́ àmì pálùkì nke nìyẹn nínú àwọn àfa ńláńlá tó wà lórí ilẹ̀ lélẹ̀ nínú wọn ni Sheikh Sọ́lẹ̀ Al-Fawzan irú àwọn bàbá yìí náà akitiyan wọn pọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo gbà táwọn oníbíbí abá ti ń wọdé àwọn bàbá tó bà ní kí ọlá máa ń lò láti wọn ni àtàwọn àfa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ṣiṣẹ́ kù láyé táwọn ẹni bá ti wá kú àwọn tó ń bẹ wọ́n pe bàbá kan ní abubakar alijazairi abubakar ibùdó ali alijazairi nínú tíra tí bàbá yìí kọ àkéyìlá tìlúwò mi tíra ìgbàjúmọ̀ lọ́dọ̀ wa dáadáa àti sọ́kọ̀ nìyí tíra tí mo sọ yóò lè dé bí four hundred pages tẹ bá kà ẹ bẹ pé research work tó lágbára nílé fàǹtìrà nínú tíra tí wọ́n kọ bidahajil muslim ìyẹn lọ kọ́mọ̀ lọ́dọ̀ wa bí kódà wọ́n translate ẹ̀ bá darí gbogbo àwọn mẹ́mẹ́sẹ̀ ju kọ̀ọ̀kan tó náà fẹ́ lé nípa Islam láwọn ọgbà kan sẹ́yìn nínú síra tí wọ́n máa ń kà nìyẹn nínú síra tí bàbá ikọ̀ akhlaqul mu'min ìwà mòmì ni nínú síra tí wọ́n tún kọ nípa tafsir àtẹ̀síru nam aisaru tafasir nínú síra tí wọ́n kọ nìyẹn bàbá ìtúnṣe ṣẹ́rí ọ̀ṣẹ́ tafsiri àwọn àyà ti yá ayúwà lẹ́yìn náà nínú síra tí wọ́n kọ́ nípa lórí sallallahu alaihi wasallam bóyá habibu rasul aw ar-rasul oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọdún tá a wà yìí bàbá yìí náà jáde láyé àwọn àfáàdù ti kúrò yẹn àwọn kò tí wọ́n dìbò ẹ̀yìn tẹ̀lé lẹ́nu mi kò fẹ́ dìbò ẹ bá wá sọ́dọ̀ wa náà lẹ́ Yorùbá ẹ wà wá fáàlà lóríṣiríṣi tí wọ́n ti lọ ṣẹ̀mọ̀ pé wọ́n bá ròyìn dé tó wọn wọ́n ní táwọn olóṣèlú bá gbówó dé bàbá sọ fáwọn òògùn àbí bẹ́ẹ̀ kọ́ ni tí Abíọ́lá bá dé pé mọ́tò rèé agbọ́dọ̀ sọ pé bàbá ò ní wà mọ́tò ajúwọ́lẹ̀ ni àbíbẹ̀ kọ́ ní jọ̀bọ́ kọ́mọ bá ṣe ìfò ìdí àwọn bàbá yìí ilé tí mo tún gbọ́ ní bí ìjẹta ni wọ́n ní àwọn lárúbáwá kan wọ́n gbówó dé lọ́dún kan owó ifọ̀ wọ́n ní ẹ̀jẹ̀ ká fowó ìṣe mọ́ṣáláṣí wọ́n ní bàbá yìí sí láwọn òbí kù kan náà wọ́n ní ọlọ́run bá máa bá wa kọ́ owó onírúurú alákàtà ń gbàjọ yìí àpàdà fi kọ́ mọ́ṣáláṣí wọ́n sì padà kọ́ ìyẹn ní Sheikh Adam Adenori gbogbo àwọn àfáà yìí náà gbàgbọ́ ti kú àfáà tó ní wá rọrùn báyìí nínú àwọn àfáà ilẹ̀ Yorùbá mélòó la rí wọ́n sọ̀rọ̀ ìbànújẹ́ kan fún mi jẹta wọ́n lè yọkan àti ìyọkan nínú àwọn àfáà ládùúgbò wa wọ́n sọ̀rọ̀ wọ́n wá sọ̀rọ̀ débi ṣìnà nígbà wá sọ̀rọ̀ débi ṣìnà ẹni yẹn wá sọ̀rọ̀ pé ní gbogbo àgòdò yìí àfáà náà ló fi ẹni pé tálẹ́ tó mọ̀ tó jẹ́ pé kò kì í ṣe oníṣìnà ẹni bá dárúkọ pẹ́ yìí ó ní lẹ́yìn ẹ̀yìn àti ìmọ̀ọ̀mù báyìí báyìí àti ìyọ̀ báyìí báyìí nígbà tẹ́ni yẹn máa sọ oníṣẹ́ onímọ̀ọ̀mù báyìí báyìí tó sọ yẹn yọ kúrò bẹ́ẹ̀ yọ òun náà kúrò nú ẹ tí o ṣe ṣìnà ó ní sọ orí mi tó bá wí náà yọ mí kó mbẹ èmi náà máa ń ṣe ṣìnà sára àfààníyàn o tó bá sì ní ta ló kó ẹ kéwú ẹlòmíì lè máa dárúkọ àwọn àfáà ńláńlá dáadáa yìí wà kọ́lá pàmì bàdí kọ́lù kù àwọn ẹlòmíì ló dé lẹ́yìn àwọn àfáà dáadáa yìí àdúrà sọ̀dà àwọn òkèrò àfáà lẹ́yìn ọba mélòó ló kírun lẹ́yìn tó bá jẹ́ bọ́ọ̀mù òun ló máa ń sọ̀rọ̀ dọ̀rọ̀ yàn lẹ́lòmíì lórí ẹlòmíì tó jẹ́ bọ́ gbogbo òní máa kírun nu wọn. abáhùn sọ̀láàtà wọ́n máa ń parọ́ ti wà sábà ìṣàwà wọ́n sì máa ń ṣe ṣì lọ. pásáfà yẹn lọ́kọ́ ọ̀nà ọmọ ìyá ọ̀nà lẹ́sẹ̀ bá ti bá ìyàwó lọ ọ̀nà bá ìyàwó lọ. ilé ìdí àdánwò tó wà nílẹ̀ Yorùbá wa kọ́ lọ́ọ́ bá bá ṣẹ̀dá wa mẹ́. ẹ wo kọ́ tọ́ bá kọ́kọ́ ṣe yahoo ẹ̀ tún bá wà fún abẹ́rẹ́ bẹ́tẹ́ tó bá ló ń ṣe òògùn fáwọn èèyàn ẹ bá wọn afá bẹ́ẹ̀ tó bá ní wọ́n bẹ́rí ṣòwò ẹ bá wọn afá bẹ́ẹ̀ ẹnu àwọn afá rẹ ti gbọ́ pé tó bá fẹ́ tó bá fẹ́ rí ilé ayé wà kọ́kọ́ kọ̀ yìí sọ́nà wọn bá tó bá sì fẹ́ gé èèyàn wà á gé èèyàn tí ẹ̀fẹ́ fàáfà náà ni kọ́nà bàbá ṣe ṣàánú wa. so nínú àwọn àmì pálùkì amọ̀dídé kọ́mùdù làrúlàmà àwọn afẹ́ ìrere ọ̀nà bàbá máa mẹ́rin wọn kú torí àánú lọ́nà bàbá ṣe fún wọn àwọn àdánwò yẹn rẹ́ẹ̀tì táwọn àfa ńláńlá àwọn àfa dáadáa máa fi ń kó sí pọ̀ gan ó máa ń pọ̀ kọ́nà ọba kó bá ṣe gbogbo alẹ́ ní lórí dáadáa kọ́nà kó sì máa lọ́rẹ̀ gbogbo àwọn àfa àti wọ́n kù lórí rẹ̀ kọ́nà bá wa lọ́rẹ̀ lé wọn. takasuru azalazi nínú àwọn àmì kéékèèké pálukì amọ̀ ti ń dé òun náà ní wípé azalazi ibi títí ilẹ̀ earthquake ẹ máa rí sábà ṣẹlẹ̀ káàkiri a ṣe nídìí àlàyé lórí eléyìí gbogbo iṣẹ́ yìí tó ń ṣẹlẹ̀ yẹ àpèjúwe pálukì àmọ́ ti dé mi o takọ́rù zaman àti kò bá súnmọ́ra wọn Ànábì sallallahu alaihi wasallam ó ní hatta takuna sana hatta takuna sana fẹ́ẹ̀ni ka sana ó ní ọdún méjì á máa dàbí ọdún kan ìgbà wo la ṣe léyà náà ọjọ́ ò bá ń pẹ́ o àbí àlùkìyàmọ̀ ni tó bá ti ń di pé ah, ọjọ́ ò máa ń pẹ́ ọjọ́ ò máa ń pẹ́ o àmì àlùkìyámọ̀ ni wàtàkùnù sánà kàṣáà ọdún kan máa dà gẹ́gẹ́ bí oṣù náà wàtàkùnù ṣáà kàlùsù ọ̀rọ̀ oṣù náà máa dàbí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ á dàbí ọjọ́ olùyọ ọjọ́ máa wá dàbí wákàtí kan wákàtí kan á dàbí ìṣẹ́jú kan àlùkìyámọ̀ ti dé ni. zuhurul fitan ìdílọ̀ máa ń pọ̀ lórí ilé ayé ṣẹ̀bẹ̀ pé fìtínà kọ̀ wà láásìrì náà ní sáánà láti kù sí fìtínà máa pọ̀ lórílẹ̀ ayé fìtínà tìlùmáàlì fìtínà owó àwọn èèyàn máa fara wọ́n torí owó àwọn èèyàn máa fi owó jẹra wọn fìtínà ni gbogbo lè máa fìtínà fìtínà tó díì fìtínà ẹ̀sìn yusbihu rajulun mu'minan wa yumsi kafiran tẹ bá pàdé yọkan ó lè máa jẹ́ Abdullahi láàárọ̀ nígbò bá máa dalẹ́ àlọ́ ti di Peter àbí àlùkí àmọ̀dé o ẹ tó jẹ́ mọ́bìlì lọ́sàn-án tó bá máa di ọ̀yá sí ìdìbò èmi fọ́nà bá fi jọ wa wò àbí àlùkí àmọ̀dé o gbogbo olùpítà ìjìnà máa pọ̀ àwọn obìnrin wọ́n máa múra níbura tí ó dá kásìrọ̀tì harrods àlẹ́mọ́ọ̀tì ikú òjijì accident fire outbreak kí lè máa dó gbogbo gbà àtúríṣiríṣi àdánwò ogún ní gbogbo gbà ní gbogbo ààyè àbí fálùkì àbọ̀ ti délé kásọ̀rọ̀ sí ló máa yìí owó àwa pọ̀ nílùú ní bàkà kò wá ní sáà lùbáríkà bẹ́ẹ̀ kò ní sí àlùbáríkà bẹ́ẹ̀ bọ́jẹ̀tì nàìjíríà ní láti yẹ kí ló tó how many trillion trillion mélòó náà eight point àbí approximately nine million eh, nine trillion ọdún yìí kọ́ náà ó dàbí wọ́n fẹ́ dínkù ni pèmí dẹ̀ rántí láwọn ayé Ọbásanjọ́ à ń sọ̀rọ̀ three trillion ẹ̀rú máa ń fa àwọn èèyàn gan ni ọdún tí wọ́n kọ́kọ́ gbé three trillion jáde ẹ̀rú fa àwọn èèyàn gan Nàìjíríà ṣùgbọ́n tí wọ́n bá gbé three trillion jáde lè ní àsọkúrò yóò tó ṣé òǹkà wa ló wá pọ̀ tó bẹ́ẹ̀ owó máa pọ̀ owó máa pọ̀ ṣùgbọ́n kò orúkọ ni kò ní sálùbárí kàfẹ́ kò sì ní kárí ẹwọ owó tọ́lá àwọn èèyàn jí owó tó tó gbogbo òlú lọ nínú àmì pé àlùkí àmọ́ ti ṣe kí ni òdìdé òun náà ni nínú ẹ̀ tàkọ́wùlù náà sí lùbùnìyàn àwọn òyìn oníkálukú afẹ́ kọ́lé lálá tálẹ̀ tó fẹ́ kọ́lé dáńtì ẹ̀ ìmọ̀lú wá sí i Ah, ẹ má wé sí ilẹ̀ o ẹ má wé sí ilẹ̀ o ilé yẹn ti Islam encourage ilé dáhùsẹ̀ fáfàlẹ́ tó pọ̀ tó bá wà lórí òfin ilé tiẹ̀ ó ní máa wọlé onílé ẹni pé ilé òbí security wò kódà tó wà lórí ààrẹ gan kò tún ní security kò sí dáàbòbò fún òwò ẹ̀ látara bá ṣe ń kọ́ lélẹ́yìn nínú àmì àmì kìámọ̀ gbogbo wa náà tẹ́sí báyìí torí kálukú wa bá fẹ́ kọ́ lé jọ̀wọ́ àdìfẹ́ wé sílẹ̀ pápá jùlọ ìtọ́nà bá bo láṣìírí tó fẹ́ kọ́ ní sáré ẹ̀kọ́ wa lù takatọ yatatọ wa ní ó dàbí ìgbòho yá ilé ńláńlá làwọn ẹ̀rọ máa fẹ́ máa pẹ́ ilé olókè tó ti sórí ju ní wọ́n sórí ju ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti pálíkì àmọ́ ti délé o nínú ẹ̀ òun náà ni tàbátà rọjò ìdàmọ́nà ọ̀bẹ̀lẹ̀ kọ́bùrù ayíyàpọ̀ dàbí ayíyàpadà sú àwọn èèyàn. débi pé tọ́mọ èdè yẹn bá kọjá bíi sàárè ọmọ yẹ àwa máa ní ya aláìsà ni kóòtù màkà lọ àpò máa ṣe o ó lè jẹ́ mi mo ti kú kìí lọ síbi kìí ṣe kúrò láyé ó jẹ́ mi mo ti ẹ̀wà lù sàárè yìí. ṣẹ̀mẹ̀ pé nígbà táyé bá ti sú àwọn èèyàn ni nínú ilé ìyá máa ṣẹlẹ̀ nínú ẹ̀ tẹ̀díyínú lè mọ́sáàjì kátó lọ́bẹ̀ yẹn nínú àwọn àmì ìrọ̀lẹ́ ayé òun náà ni pé àwọn ọmọ ẹrú wọn máa di ọba nínú àwọn àmì tó ń ga jùlọ ní òkìlẹ̀ obama tí ẹ mọ́kọ́ ẹrú ni ó wá di olórí gbogbo àgbáyé ọjọ́ tí obama ti di president lọ́dọ́ ló fi rinlẹ̀ lọ́kọ̀ gbogbo wa náà pé á ayé ti lọ sókè ọ̀nà ẹ̀rú tó jọba white house àmì àlùkí àmọ̀ ẹ̀rọ nínú ẹ̀fẹ̀ bí yóò nínú mọ̀sáàjì àwọn ìyá máa fi tipa ìwé ṣáláṣí kò sí láìsí bẹ́ẹ̀ tí ó bá ti kọjá yìí àwọn ìdí ò dáa tàṣí àbúrò rẹ̀ kò fà á ká máa kọ́ sí àwọn kékeré yóò rọ̀ mọ́tò bá ti mọ̀ ṣẹlẹ̀ pẹ́ta christmas ìbọ̀ kí ni yóò máa ṣẹlẹ̀ káàkiri tó ti dàbílẹ̀ àwọn èèyàn oríṣiríṣi iná oríṣiríṣi àwọn ìwà pínlú ìyà ọlọ́mọdé àbá wọn pínlú ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni làwọn ìyá máa lẹ kiri tó bá wá dínú rọmọdọ́n ẹ wá bàrà àwọn mùsùlùmí náà táwọn náà máa lé oríṣiríṣi ramadan kẹrin happy ramadan sínú mọ́ṣáláṣí gbogbo eléyìí ò dáa agbọ́dọ̀ jìnnà sí i bẹ̀sí yóò lòlù mọ́sáàjì mọ́ṣáláṣí tí ò bá ní sáìsì lèmi àwọn ìjọ̀mọ́ mọ́ṣáláṣí yẹ kí lábá wò wọ́n tún lé ọlọ́run ṣe àbí bẹ́ẹ̀ ni nígbà yí ànábi sọ́nù bá àdìmọ̀ sẹ́lá bó mọ́ṣáláṣí yẹ rí orí yẹn fẹ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni jọ̀mọ́ lànàmi fi sọ wípé alìbùsá òfìlìmọ́sí lè sẹ́yìn wàdà fúnhùn hasana kí èèyàn máa tún sọ sínú mọ́ṣáláṣí ìwà tí ò dáa ni tá bá wá rí sọ́nù mọ́ṣáláṣí ká sí dáfúrò ká sí iṣẹ́ olóore ni orí táìsì làwa wà sí èèyàn kan wá tútọ́ sínú mọ́ṣáláṣí àwa fẹ́ ti sọ pé àbúfẹ́ ṣiṣẹ́ olóore ṣàbáwá bu yẹ̀fẹ́ ta ni àwa sì alẹ́ tọ́ lórí inú táìsì so mọ́ṣáláṣí ìgbà yẹn ti yàtọ̀ sí gbèsè a máa ṣe tẹ̀síyé ṣùgbọ́n ká fi táìsì sí mọ́ṣáláṣí Islam ò kọ́ ní eléyìí o àtẹ̀síyé ń tí ìwà ti jẹ́ ní ìdíkù reception nínú tó dára nínú tẹ̀sí yìí mo mọ́ṣáláṣí nínú meditation onípa facility fóònù bàbá pa wá nínú ẹ̀ nípa gbé fáànù sí atúndì iná oríṣiríṣi sí torí pé tó bá ti láwà kó bá kó má fi fájí àpòkẹ́ sọ̀rọ̀ nígbà tí ò bá rí dáadáa gbogbo àwọn meditation báyìí Islam ọ̀tá nínú àwọn àmì tí àlùkí àmọ́ ti ń dé tí a máa rí tàbárùtò nìta àwọn obìnrin á máa rin òhò káàkiri ẹtí òwọṣọ ajáde á sì máa òkú ti múra ẹ̀rí páyé dàrú gan ọkọ àtìyàwó á máa jáde ọkọ lè wọ sùn kí gbogbo ẹ̀ balẹ̀ dẹ́ẹ́dẹ́ á sì ní kí ìyàwó ẹ̀ rọra wọ pàǹtì lásán àbí bẹ́ẹ̀ kọ́ ni á sì wọ bẹ̀rẹ̀síà aṣọ tó yẹ kó wọ̀ sí ọ̀gbun ilẹ̀ tó jẹ́ pé ṣéèpù aṣọ yẹn gan ìyẹn aṣọ tó wọ̀ sísàlẹ̀ yẹn àwọn aṣọ tó wọlé lórí ṣéèpù òtún gbọdọ̀ yọ káwọn èèyàn wá máa rí bí aṣọ tó wọ̀ sísàlẹ̀ ṣéèpù ẹ̀ èyí tó wá wọ̀ sísàlẹ̀ tí ṣéèpù ẹ̀ gbọdọ̀ yọ lábẹ́ aṣọ tó bá dà gbogbo ẹ̀yẹ òun àwọn obìnrin wá wọ̀ káàkiri lẹ́yìn àdébánù kí á lọ sí délé o kọ́nà ọ̀gá kó máa wà bẹ́ẹ̀ torí pé tó láti mi lẹ́la wà lórí wàkọ̀ nínú mi lẹ́la àkìrí àwọn ọmọ àbíjọ́dọ̀ tó kù lórí ilẹ̀ wọ́n kiri kọ́nà bá ṣẹ̀jẹ̀ kéde àdúrà lóru ló fi jẹ́ pé tẹ bá rí iṣẹ́ lọ tó pọ̀ kó gbọ́dọ̀ jọ yín lójú ìwọ ni gbogbo ṣe ń mójú tó ṣe àlùjọ náà torí kò fẹ́ wà nílẹ̀ làkọ̀lẹ̀ yìí nínú àwọn tó kéré ọmọ àlùjọ náà lórí ilẹ̀ ayé lórí ilẹ̀ ó ṣe kí ni wọ́n kéré ọmọ bá ṣe ti wá nìkan lu wọn àwọn obìnrin wọ́n máa lò ó tẹ̀sí bí mo rìn ìyá lóde nìta wọ́n nìta bẹ̀rù ìyá àwọn ọkùnrin ohun tá a máa wù wọ́n ni pé kọ́ dàbí obìnrin wọ́n sáàtì máa wọ àwọn obìnrin ní kí wọ́n dàbí ọkùnrin oníkálukú òní lè tẹ̀ lọ́rùn pẹ̀lú fọ́nà ọba dàbí. ẹ̀rọ àwọn ọkùnrin ẹlòmíà máa bóra àtọkùnrin àtọkùnrin nínú àmì àdùkì àmọ̀ ẹ̀. nínú àwọn ọkùnrin wọn máa lu kí nínú àmì àdùkì àmọ̀ ni gbogbo bàtà bá di orí ọkùnrin tó lu kí ẹ jẹ́ ká máa rántí àdùkì àmọ̀ láti ìkẹta ọ̀rọ̀ ìsáà. àbáyé nke a máa fi súnmọ́ òun wá mìíràn ọkùnrin tó ń di òun náà ó ń fi fún wa pé ẹyẹ mùsùlùmí ẹ lọ o ẹ mójútó ṣe o àlùkí àmọ̀ ti dé o ìyẹn ló fi táwa náà di o ẹ̀yẹ́ ọkùnrin aṣọ wọ òun náà wọ́n fi ló ń fẹ́ máa wọ̀ àwọn obìnrin ṣòkòtò làwọn obìnrin tó ń wọ ṣòkòtò ó gbọ́dọ̀ ṣọ́ra gbogbo tó bá ti lè jẹ́ kó jọ ọkùnrin ó gbọ́dọ̀ wọ̀ ẹ̀rí nínú àdánwò àwọn alásàlábì jàlábíà gbogbo aṣọ tó dáa tó jẹ́ tó obìnrin òun àwọn obìnrin ń wọ̀ bọ̀ tó bá lọ àsàlátù jàlábíà ọkùnrin làwọn náà fẹ́ wọ̀ gbogbo eléyìí náà gbọ́dọ̀ sá fún níbi ìmúra wa àbí pé àbùkù yá mọ̀ ó ti dé nìyí irú ẹ̀ ṣòro màgbó wàkẹ́sọ̀rọ̀ tó sílẹ̀ àwọn èèyàn máa mú sí ṣùgbọ́n sì pọ̀ ẹni tó bá ṣe ṣùgbọ́n ó gbọ́dọ̀ mú sí ẹni tó bá ṣe mú sí àṣìṣìlọ àṣìṣìlọ àtọ́rí wọ́n máa ń rìn papọ̀ lẹ́nu ní pé gbogbo ibi tó bá ti kọ́lé ìṣìlọ wọ́n máa kọ́lé ọtí síbẹ̀ ibi tó bá ti kọ́lé ọtí wọ́n á kọ́lé ìṣìlọ síbẹ̀ ọmọ ìyá kan náà ni wọ́n wọn kì í yára wọn ìgbé àti kára wọn onílé ọtí àti ṣìnà ànábì sọ wọn àyẹ̀wò tẹ́lẹ̀ ó ní iná mi rà àlàmà ti sà nínú àwọn àmì àmì kìámà àyẹ̀wò ṣe rọ̀bù kàmọ́ òun náà ní fáwọn ìyá máa mú tí wàyà kòtòrò dínà àwọn ìyá ti máa ṣe ṣìnà wàyà kòtòrò nìta àwọn obìnrin á pọ̀ wáyà kéré òrìjà àwọn obìnrin á kéré tó fi jẹ́ wípé ọkùnrin akéde débi pé tó á padà di ratio one to fifty ọkùnrin ẹyọ kan la máa mójú gómìnà fifty èmi kásìkù kan ní tí ò lè dín ní nígbà tá à ń ṣe wàá ẹ̀sìn náà náà ni tí ò tí ò lè dín ní etí yẹn sẹ́yìn nígbà tí wọ́n wá sọ̀rọ̀ pa ratio obìnrin sọ́kùnrin nínú àtìkù yẹn wọ́n ló ti di ratio one to fifty nígbà yẹn náà ni wọ́n ratio one to fifty ló fi jẹ́ pé ìwọ ọkùnrin tó fẹ́yàwó kan ó contribute sí dáadáa orílẹ̀ ayé o àwọn ọmọ ní wàhálà wa kò sí wàhálà o àdọ́bí sọ̀rọ̀ àníwà sálá lórí ká máa ṣe bẹ́ẹ̀ o ọlọ́run ní ṣe ó mú yẹn ní àwọn nìkan lè wọn o ẹ bá mi ṣàmì fún wọn ọlọ́run ní ṣe ilẹ̀ yìí nìkan lè yí o ìdílé yín bá dùn làwọn èèyàn máa wá kún yín bẹ́ẹ̀ ọlọ́ kí lè yín túbọ̀ máa lò ẹ bá ń fún wọn ṣe ilẹ̀ yìí kan o ọkọ yín lórí kan ọkùnrin tí ò bá ní ṣe ló máa ń fẹ́ kan ọkùnrin tí ò bá ní wọmọlúwàbí ló máa ń fẹ́ kan inú bí ìtù máa ọkùnrin tẹ́ bá ti lọ́pọ̀ lẹ́ àbúnà tètè sọ kọ́ bàbà lọ́rọ̀ kéèkì lókè pé a èmi gbà tó ń ṣáájú àyíká àmì sí igan ló pọ̀ sí ọlọ́ọ̀ni ya ní kéèkì o ẹ̀yin obìnrin ẹgbà wọn kò láyè ṣe rí reality ìrì ayé mi ayé ti dàrú o ó pè ní kọkùnrin ó dì ìyàn rẹ̀ ó sì jẹ́ tẹ̀lé tí ó tó tún bá lò torí pé títí lọ́sàn-án ọkùnrin báyìí ẹ̀rí àlọ́ ìsọ̀rọ̀ balẹ̀ ọ̀sẹ̀ náà ó ní máa kàrọ́ sí bíi bẹ̀rẹ̀ àdọ́rù alàdùnjá lè bẹ̀rẹ̀ sá ó ní mi fi àdánwò kan lè fáwọn ọkùnrin tó ju àdánwò lè lọ àdánwò yóò sọ fún òbí tí náà lè fún yín tó bá sọ̀rọ̀ múra ṣé obìnrin lọ bá wí rárá àwọn ọkùnrin ní àdánwò ìmúra bá wí ọkùnrin ní máa ń rí ìkú yìí ìbọn náà bá sọ̀rọ̀ pa bọ́ọ̀dù ló bá sọ̀rọ̀ pé ká rẹ dúlẹ̀ àwọn òwe náà bá kọ́kọ́ kọ́ ìlú ọ̀rọ̀ àwọn ọkùnrin nìyí torí fáwọn ló bá wí gbogbo gbà ṣẹ́rí tí obìnrin bá ṣe múra àbàjẹ́ sí bẹ́ẹ̀ náà ló ṣe máa ń dà wọ́n ọkùnrin láàbò sí ṣẹ́ wá rí obìnrin tiẹ̀ bọ́kùnrin bá ṣe múra ìmúra burúkú ló máa ń ru obìnrin ní ẹ̀yin obìnrin ẹ máa jẹ́rìí sínú ọkọ yín ọjọ́ tẹ bá rọ́kùnrin kan tó wọ kírésì jìn tó ń ṣòwò ẹ ó ní kírésì nínú orí ẹ̀ ó wá wọ aṣọ gbogbo tó ẹ̀ báyìí ló ti ya yamayama obìnrin ní àwọ̀ á àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n tó kùnrin bá wọ credit gift yẹn ó ti kó gbogbo àwọn ọkùnrin àdúgbò sí wa lọ ó máa fẹ́ ẹ̀ sí wọn dé lọ rí tẹ́yìn bá wọ ọkùnrin tí òun rada rẹ̀ ẹ̀wù ẹ̀ tó dúró rẹ̀ tó sí tán nígbà tí ìwọ́n rí ìfẹ́ tí òun fẹ́ wò lẹ́lẹ́kì ṣùgbọ́n àwọn obìnrin oníbísí náà yẹn tọkùnrin bá ti rí wàhálà ti dé so bọ́nà ọba ti dá wọ ọ̀tọ̀ọ̀tọ̀ rẹ̀ kágbà pé You are the only cockroach in my cupboard. Ṣé nǹkan dáadáa ni cockroach? Ẹ́ eh? You are the only butter in my bread. Ah, ó ti tọ̀ ẹ́ jìnà. Ó ti ṣe kí ni? Ó ti tọ̀ ẹ́ jìnà. Torí pé ọlọ́wọ́n bá gan kò ní kán kò ní fẹ́ ìyàwó kan, ọlọ́run rẹ̀ kọ́ mẹ́rin fún ìyàwó méjì tó bá ti ẹ̀fẹ́ bá bùjá tẹ bá pé méjì ti wá máa sọ wọn pé àbúrò ẹ̀gbọ́dọ̀ fẹ́yàwó mi mọ́ nígbà tẹ̀ ti pé méjì tó lọ́ọ́ ní báńkì tó lọ́ọ́ sọ ọ̀gá àdàkùn má ti mọ̀ ọlọ́run yẹ fún ìfẹ́ ọba fẹ́ lu obìnrin ẹgbẹ̀rún pẹ̀lú méjì wàásù láàbà tí ọba ti fẹ́ méjì ti gbogbo ẹ̀ balance ẹ̀tún fi kan lè ajẹ́ wítírì ọlọ́run ti nífẹ̀ẹ́ wítírì tó ti yé ọlọ́run nífẹ̀ẹ́ wítírì ẹ ṣe mẹ́ta à ń bọ̀ lórí ẹ̀ ẹ sọ di mẹ́ta ṣé wá rí tó bá ti di mẹ́ta àwọn obìnrin ò láì di mẹ́ta ọlọ́wọ́ láìkí wítírù àwọn obìnrin ò ní láìkí mẹ́ta torí pé tìrù yìí ò ní pé òjòrò máa wà àbí bẹ́ẹ̀ kọ́ ni ìyàwó àkọ́kọ́ òun àti third wife wọ́n máa di team torí pé tí ìyàn bá ti fẹ́ ìyàwó kejì ìyàwó àkọ́kọ́ àṣà máa bẹ náà ni pé wọn náà jẹ́ kọ́ fẹ́ kẹta iná tó fi jó mi jẹ́ kọ́ fi jó wọn náà kó wọn bó ṣe rí èmi ní wọn lọ́rẹ̀ kọ́nà jẹ́ kí èmi náà lè fẹ́ kejì kí n fẹ́ kẹta kí n fẹ́ kẹrin ẹ bá ń ṣàmì ni. àwọn ọ̀rẹ́ wa tó ti fẹ́ a máa ń rí dáadáa àtàwọn àfa wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹ bá ti fẹ́yàwó kejì a máa fẹ́ náà pé èmi lọ́rẹ̀ kan gbogbo gbìyànjú ló máa ń bọ́kọ ṣe kẹ́lẹ̀ kẹta ẹ lè bọ́ sí. ipò tó fi jó mi yẹn kọ́ fi jó wọn náà ọjọ́ tó bá ti wá ṣe mẹ́ pé fọ́ọ̀sì àti tọ́ọ̀dì yẹn tíìmù ni wọ́n wọ́n wá fẹ́ fi òun sáàrí òun náà wá máa bẹ lóhùn fún kẹrin ni mo fi ní àwọn obìnrin onífẹ̀ẹ́ wíwí wọ́n fẹ́ kó pé mẹ́rin sódà wá wá múra wọn méjì méjì ilé àwa balance ìgbà balance ṣe mẹ́ pé kéèyàn kan bá lágbára jèèyàn kan lọ fún máa fẹ́ lu àkéǹsì ẹ̀ ọlọ́run bá ní kí ọlá ní wà áìsù mọ́sàkárà tó lè kú wa òun tẹ bá ní lágbára ẹ̀ fi bí ẹ̀ sórí ìbúrọ̀ bí àdúwì wà àdúwà kò fi ṣerú bá àwọn ọ̀nà ní òun ti pé kẹ́ lu agbára against àwọn èèyàn mọ́ wọ́n lè wẹ́ pé à ah, tó bá wò kó ní nǹkan kan à mẹ́wàá wà bí o ìwọ ní weapon of mass destruction àwa náà ní tiwa o tó bá ju tiẹ̀ lókè kó tó dún tiwa ti lọ́dọ̀ ẹ̀ ṣẹ̀fẹ̀ pé ẹni yẹn náà máa kò sí fẹ́ tó fẹ́ kú so àwọn ẹ̀yà wa béèrè pa déédéé ibi tá a ti lọ ni wípé obìnrin máa pọ̀ ẹ̀yin náà wo lọ sí tù tí wọ́n bá bímọ kí ni wọ́n bí yìí nínú átíkù tí mo sọ yẹn fún analyze àwọn kankan kí ló fa ní obìnrin tí ń pọ̀ ju ọkùnrin lọ. wọ́n ní by nature rétíò yẹn ó papọ̀ ṣùgbọ́n àwọn oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ tó máa ń padà ń pa kí rétíò yẹn máa balance. wọ́n ní àkọ́kọ́ tí àtọ̀ ọkùnrin bá jáde lára tó fẹ́ lọ pàdé ẹyin tí wọ́n ń sa eré wọ́n ní àtọ̀ ilé tó bá jẹ́ tọkùnrin wọ́n máa ń lẹ wọn ò ní lágbára bí àtọ́ obìnrin so tí wọ́n bá bẹ̀rẹ̀ sport tó ń ṣeré ìdíje àwọn obìnrin ló máa ń wí nìyí níbẹ̀ yẹn sì tí nǹkan bá jẹ́ fífì àwọn obìnrin bóyá bíi tẹ́tì àwọn ọlọ́bìnrin sá dáadáa wọ́n tètè débi tẹ́ yé wà wọ́n wọ́n ẹyin àwọn kìíní yẹn sì ní ojú ẹyin yẹn tí ẹyọ kan bá kò ń pẹ́ tó máa fi ń padé tí ẹyọ kan bá ti sọ ríru báyìí ó lè padé tí méjì bá débẹ̀ lẹ́ẹ̀kan náà tó sọ ríru nínú tó máa ń bíbi ìjì nìyẹn ọ̀nà kan nìyẹn wọ́n ní tẹ́ bá lọ wo àwọn primasio tó bá sọ pé ẹ̀ àbí kí ló bá pè olùbàjẹ́ ìdíjẹ miscarriage wọ́n ní tọmọ ọmọkùnrin ló máa ń pọ̀ jù lọ tẹ́ bá tún wá bí ọmọ gbogbo àwọn nǹkan tí máa ń jẹ́ ìdáàbòbò lára tí obìnrin máa ń sọ yìí sọ orí lọ. lọ́fi jẹ́ kọ́ nílẹ̀ bá ara ọmọ kéékèèké tí wọ́n ń kú àwọn ọmọkùnrin máa ń pọ̀ sí obìnrin lọ. wọ́n ní lẹ́yìn náà tẹ́ bá tún wá wo táwọn ọmọ bá ń dàgbà ó parí mọ́lẹ̀ ó fi gbogbo ó já sí gọ́tà àwọn ọkùnrin ló bá pọ̀ jù bẹ́ẹ̀ tó sì máa ń padà ṣe sábàbí ikú táwọn ọ̀yọ́ bá tún wá ń gbàgbé sí ayé lọ tí wọ́n bá ń lọ sógun àwọn òun náà máa ń kó lọ yọ̀wọ́ nínú gbogbo sójà nàìjíríà kí ni pàṣẹ́ntéèjì àwọn obìnrin gbogbo ọlọ́pàá nàìjíríà kí ni pàṣẹ́ntéèjì àwọn obìnrin so tó bá sọ fún pa sójà hundred bóyá ọkùnrin jẹ ninety nine obìnrin jẹ ọyọ kan tó náà wọ́n ní tẹ́ bá tún wá sídẹ̀yìn tó bá ń ṣẹlẹ̀ káàkiri àwọn tó bá ń ba yọjú àwọn ọkùnrin tí disaster bá ṣẹlẹ̀ bí kan tọ́lọ́ fẹ́ lọ rescue rescue team ẹ̀sìn lọ́kọ́ máa ń bá lọ tọ́ bá lọ́mọ kan já sí kọ̀ǹga kọ́ lọ́ má jẹ́ kọ́mọ wá já sí kọ̀ǹga ṣé yẹ ẹ̀gbọ́n lè kò sí ṣé yẹ ilé kò sí ìlú kọ̀ǹga rárá ló fi jẹ́ kó gbogbo àwọn nǹkan yẹn ọlọ́ọ̀ba tó ní ká ṣe àlàyé àdàbọ̀n ọ̀nà kan ọba ẹ̀ tó bí wọn méjì ọlọ́run ni kò ṣe déédé látàrí àní torí pàbẹ́rù pàbàṣẹ àní àwọn àníbàdì ṣe déédé yàrá iṣẹ́ ní abí ẹ̀yọ náà ní àbí òun máa gbà káàbù sọ pé ẹyọ kan bí o so déédé ń fìdí ká ṣe àmàgbọ́wàsì nígbà tó ra aṣọ fún mú lágbájá kó ra ṣe dáadáa. torí tó máa ń bí gbogbo kan yẹn gbà mí jẹ́mẹ̀ pé ẹni wọ́n ní inú dúdú ló mú orí ya wa àríwẹ̀ kọ́ ni ó mú tó ń kírun dáadáa àbúrò àwọn ọmọ gbogbo ẹ tó bá ti kírun ẹ̀ márùn tó pélé ni máa fún ní surprise package àríwẹ̀ kọ́ ni ṣé àbúrò ti dédé nìyẹn ni tò yẹn tún di yàtọ̀ tó lọ́ bá sọ̀rọ̀ dédé dárúsùn ńlá ni ẹ̀kọ́ tó tún pọ̀ ni téèyàn gbọ́dọ̀ kọ́ ní ó balẹ̀ láfi lọ kókè àpá ìṣèlérí lórí àìmọye kan ní kò túbọ̀ sí pé ìròṣèlérí ṣùgbọ́n ìlú máa ń gẹ́gẹ́ bí pé kò ṣèlérí. ok àwọn obìnrin wọ́n lu toothpaste toothpaste kọ́ ni èèyàn kọ́ láìkì èèyàn kọ́ láìkì yìí èyí láì wọ́n ta two hundred naira èyí tí ìyàwó láì wọ́n ta two thousand. ọkọ wa méjì ìlú méjèèjì wálé ìyáálé wa sọ pé ẹ̀ ṣe déédéé o pèsè oníṣúté ìlera fún ìyàwó mi rárá ohun tó ní kálukú fẹ́ ṣòkìyé gbogbo yẹn náà la gbọ́dọ̀ pọ̀ yé ọ̀nà òfin wá sí kò jẹ́ dáadáa so àwọn àmì ó sì pọ̀ rẹpẹtẹ láwọn èyí tó ní í ṣe pẹ̀lú ọjọ́ gbèrè àìkìyàmọ̀ so òun náà láti sọ yẹn bákan náà àwọn ìyá máa jẹ ìbá tó pọ̀ òrùlé àpọ̀ ọkùnrin akéré tó bá ti ní ọ̀sẹ̀ tó wọ̀ ìjà máa a máa bẹ̀rẹ̀ láti orí àwọn àmì tí ó tóbi kọ́nà kó bẹ̀rẹ̀ wá sí àwọn àdúrà tá a ti ṣe nílé yìí náà kọ́nà kó bá ṣe ìgbà kọ́nà kó gbàdúrà àwọn ọkùnrin kó sì gbàdúrà àwọn àwọn obìnrin náà ọlọ́pàá náà láti fi kúrú bá dàbà àyẹ̀dà nìjánà wà sí lánàá lánàá kọ́ àti ìṣẹ̀lẹ̀ kan fún wa. Nà tabalẹ̀ tó ní ìbéèrè àbá fi kún iṣẹ́ àwọn láàrin ìṣẹ̀lẹ̀ kan. Owó èlé ìtẹ̀lẹ̀ kéèyàn yáyọ̀ wọ́n ní kí ni mí lè rìbá owó èlé ten twenty ten twenty ó yá fáìsọ̀ yá mi bí ọwọ́ takọ máa fi fún ẹ méjì padà rìbá nìyẹn yá mi ten naira máa fi fún ẹ twenty naira tí ó ti yé.